وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ọ̀pẹ́ fún ọlọ́ọ̀lá ṣáàlọ́hù wàtàrà ọlọ́ọ̀lá tí a lọ pẹ́ fún òun náà ni ọba tó tún fún wa ní àǹfààní láti tún kójọ ní ìrọ̀lẹ́ yìí ní ẹ̀yìn sọ̀lá tó rà á pẹ̀lú lẹ́tí ó tẹ̀síwájú nípa àwọn ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí a ṣe fúnra wa ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ àbí ọlọ́wọ́ bá eléyìí tí a tún fẹ́ ṣe ní ọ̀sẹ̀ yìí kọ́lọ̀ ọba kó bá ṣe ìjọ tó ṣe ẹnìkọ̀ọ̀kan wa ní àǹfààní síra wa àti oṣù mọ̀hímà ní àmàtì lẹ́kọ̀ọ̀gbà àwọn ẹ̀kọ́ tó ṣe pàtàkì fún gbogbo ọmọlẹ́yìn àti ti Sheikh tí wọ́n ṣe sheikh abdulaziz bin abdullah bin baz rahimahullahu tí wọ́n kọ láti fi ṣàlàyé ẹ̀sìn wa fún wa ní ṣókí láti fi ṣàlàyé oríṣiríṣi nípa ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ tí àwọn afọ àti sọ sí wa nípa suratul fatiha wà qisar súwà suratul fatiha àti àwọn súwà bíi tí ó tún fara pẹ́ tó jẹ́ súwà kéékèèké tí àti ṣàlàyé ẹ̀kọ́ wa ní kíkà ní àti ilé ìtumọ̀ bákan náà ẹlẹ́ẹ̀kejì àrùkánù islam àwọn kan tó jẹ́ òpó islam lẹ́yìn náà ọ̀pọ̀ ẹlẹ́ẹ̀kẹta tí àwọn àfa sọ fún wa òun náà ní àrùkánù iman àwọn orígun eléyìí iman ìgbàgbọ́ tí ó pín sí lẹ́yìn náà àkàtàmù tawhid wà àkàtàmù ṣìrì wọ́n sọ̀rọ̀ nípa ìpín tí ìmọ̀ ọba ní ọ̀kan ṣoṣo pín sí àti ọ̀nà tí ìṣe ẹbọ ti ọlọ́run ọba tí òun náà pín sí lẹ́yìn ìgbà tí wọ́n ti àlàyé olóyìn fún wa lè àwa lọ síbi ọ̀rọ̀ nípa àfọ̀hárì àwọn ìṣesí eléyìí tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn máa ń ṣe ṣáájú ká tó lọ bẹ̀yẹ náà a sọ̀rọ̀ nípa alẹ́sàn lẹ́yìn náà la wá bọ́ síbi àdárùkù àtàdì ẹ̀kẹ́ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹfà tó ní ṣe pẹ̀lú àwọn májẹ̀mú èrò kíkí ṣòro sọ́lá lẹ́yìn náà àrùkánù sọ́lá àwọn òpó ìrò bá ti sọ́lá a sọ̀rọ̀ nípa àwọn tó jẹ́ ọ̀rọ̀ yan èrò wàbàyáni tàṣáhù àti ṣe àlàyé nípa ọ̀rọ̀ nípa àtàhíyà àtàṣáhù eléyìí tí a fẹ́ sọ̀rọ̀ ní lórí lórí òní àdáhùsù àlàáṣe ẹ̀kọ́ ẹlẹ́kẹwàá wà húwà súnàní sọ̀láàtì òun náà ni àwọn nǹkan tó jẹ́ súnà àsọ̀láàtì a ti rí àwọn ṣòrótù sọ̀láàtì àwọn nǹkan tó jẹ́ wípé kọ́bùlà làkọ́ òfin sọ̀láàtì làbújá nílẹ̀ ha sẹ́nu tí a tó bọ́ sí inú ìran pé à ń kírun àwọn ọkọ̀ tí a gbọ́dọ̀ ṣe la gbọ́dọ̀ bójútó wà máa ń dáwọ́ta áṣàdà lóyìnbá tó sì jẹ́ pé kéèyàn kan bá fi ẹyọ kan sílẹ̀ nínú àwọn nǹkan tí a ti sọ nípa ṣòrúùtù ìyàwó májèmú yìí kọ́lẹ̀ hábìtọ̀ sọdáàtù irú ẹni bẹ́ẹ̀ kò tiẹ̀ kírun irú ẹ sì ti bàjẹ́ kọ́lọ̀ ọba tó bá wa níbẹ̀ bákan náà èyí tó jẹ́ àkáàlù náà náà àrùkárù tí a náà a fún wa wípé ẹnikẹ́ni tí ó bá gbé orúkúlù kọ́lẹ̀ nínú àrùkárù sọ̀dà nínú àwọn àrùkárù nínú àwọn orígun irun irú ẹni bẹ́ẹ̀ náà kò nírun bákan náà ni wàjibá àwọn nǹkan tó jẹ́ ọ̀rọ̀ yàn a fún wa pé tí èèyàn bá gbàgbé láti ṣe wájibu kan nǹkan kan tó jẹ́ ọ̀rọ̀ yàn nínú àwọn nǹkan tí a ti sọ fún wa sẹ́yìn téèyàn bá gbàgbé láti ṣe kọ́ńbẹ̀ àbótiẹ̀ ṣe àṣìṣe lé lórí irú eléyìí náà ni a sọ fún wa wípé kò bá irun ẹ̀mí jẹ́ ohun tápọ̀ ṣe òun náà ní pé a ṣe ojú ìdáhùn ìyẹn ní ìforíkọlẹ̀ ìtọ́rọ̀ eléyìí tí a máa ń ṣe tó jẹ́ ìforíkọlẹ̀ méjì eléyìí tí àwọn kan tí o ti lọ síwájú eléyìí tí a fẹ́ wò ní èdè insha Allah òun náà ní súnà sọ́lá àwọn kan tó jẹ́ súnà ìrun wà má ní a súnà kí ni tí ó jẹ́ súnà ìyàtọ̀ rí òun náà ní ojú ọ̀nà وفي الإسلام هي طريقة صلى الله طريقته صلى الله عليه وسلم هنا يوجد النبي محمد صلى الله عليه وسلم منها ما يقول واجبا ó ti bẹnu àwọn kan tó jẹ́ ìṣe sí ànábì sallallahu alaihi wasallam tó ju ojú ọ̀nà ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ pé ọ̀rọ̀ ọ̀yàn ni man tarakaha yastahiqqu al-iqab tó ṣe pé téèyàn kan bá finú fẹ́dọ̀ pé sílẹ̀ irú ẹni bẹ́ẹ̀ máa lẹ́tọ̀ọ́ láti jẹ ìyà ọlọ́run ọba wà mí níha ó fi bẹ nínú ìṣesí àti ọ̀rọ̀ àdọ́dúwà Muhammad sọlọ lọ́rùn àlejò sẹ́mọ̀ eléyìí tó jẹ́ wípé ẹni tí ó bá fi sílẹ̀ láàyò akọ kò ní jẹ ìyà ṣùgbọ́n lu ẹni bẹ́ẹ̀ fọ́kọ̀dà ó tó ti jẹ́ wípé kò yẹ kí wa náà kí á torí pé ìmọ̀ àtẹ̀lé àdọ́dúwà Muhammad sọlọ lọ́rùn òun náà ní sábàbí oríire wa láyé àti ọ̀rọ̀ ọlọ́run bá sọ fún wa wípé wà má àdákùn rọ̀súlù fàkùrúhù wà má nàhákù màálì fàjáhù ọlọ́run ní gbogbo ìdí bá fún yín sọ̀rọ̀ bá wà ẹgbẹ́ àmú gbogbo ìdí ànábì bá ti kọ̀ fún yín sọ̀rọ̀ bá wà àlèyàn sẹ́là ẹgbẹ́ lọ sí gbogbo ẹtí ò bá bẹ̀rù ọlọ́run ọba ọlọ́run bá máa fìyà jẹ wọn ẹni tó bá páyọ ọlọ́run tó bẹ̀rù ọlọ́run ọba ní kọ̀kọ̀ àti ní gbangba tó fi ṣe dáadáa ọlọ́run ọba máa kẹ́rù àwọn ẹni báyìí kọ́nà tó bá ṣe ìkẹ́ ẹni kọ̀ọ̀kan wa. ẹ̀rí alọ́dúnwà Muhammad sallallahu alaihi wasallam òun náà sọ fún wa wípé alaykum bi sunnati wa sunnati wa sunnati al-khulafa ànọ́bì ni ó di ọwọ́ yín ó tàn ìdí ànọ́bì sallallahu alaihi wasallam ìṣesí èdè ànọ́bì sallallahu alaihi wasallam àti sunna àti ìṣesí àwọn àlàkùnàfà àwọn àrólélẹ́yìn ní Abubakar Umar Usman Ali àwọn ọ̀sìbí àwọn ẹni yìí olùtọ́ni sí ọ̀nà òun ni wọ́n alùpàdé yìí àwọn tí wọ́n máa ń tọ́ni sọ́nà ni wọ́n àásù àdéhìn àbìnàwádìí ànọ́bì ó ṣe yí ọ̀sán ẹ fi gba gbogbo ìtumọ̀ ẹni wípé ìṣesí ànábì sọ̀rọ̀ máa ní ọ̀sẹ́dá ẹ má fi sílẹ̀ gbà kankan ẹ má tẹ̀lé ní gbogbo ìgbà ni o. wàhálà ni mùsùlùmí ayé àtẹ́lẹ̀ yàbí hà ó tọ́ fún mùsùlùmí o láti máa rí kó wọn lójú tó sólù ànábì sọ̀rọ̀ máa wà ní ọ̀sẹ́dá wàhálà yàtí ó hà hámánà kó sì má kọ̀ pàtì lẹ́tọ́ fi ń ṣeré wàtàmásókò ká máa tẹ̀lé sànàbí mú wa òun sànàbí sọ fún wa ọ̀la tó pọ̀ ní owó àgbẹ̀rù ànábì sọ fún wa ní ọ̀rọ̀ ẹ̀ pé sọ́ọ̀lù kámọ̀rọ̀ àìsùnú ni kò sọ́ọ̀lù ànábì ní bẹ́ẹ̀ bá fẹ́ kírun ẹ kírun gẹ́gẹ́ bí èmi ànábì sọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ àríwọ̀ sẹ́lá bí mo ṣe kírun bẹ́ẹ̀ náà ló kí ẹ̀yìn náà ṣe kí ni bẹ́ẹ̀ ló fẹ́ ṣe kí. nínú ọ̀rọ̀ tí a gbọ́dọ̀ gbọ́yé àná sólà ní sọ́lá wípé àwọn tó jẹ́ sọ́nà ìrun tí a pè ní sọ́nà yìí yankọ́sìmù ìlànà ọ̀díyà wà ní fẹ̀rẹ̀lẹ́yà ó pé sí méjì ó pé sí àwọn ilé tí a máa ń sọ àwọn nǹkan tó jẹ́ pa máa ń sọ lórí ìrun ni gẹ́gẹ́ bí ká sọ àwọn àyà kan káka àyà lórí ìrun ṣe fún àpẹẹrẹ àbáwájú àkan tá a máa ń ṣe lórí òkú ní orí sùjúdù ni àbí tá a bá fẹ́ bẹ̀rẹ̀ ìrun rọ̀ àwọn ìfìtá gbogbo eléyìí sọ́nà àmàtọ́ lẹ́nu ni wà mí ní ha àlùfẹ́ ìléyà ó sì bẹ́nu sọ́nà irun eléyìí tó jẹ́ wípé ìṣesí ni tá a máa ń ṣe kálí ìfirọ́ọ̀ṣì gẹ́gẹ́ bá ti máa ń jókòó nígbà tí a bá wà lórí rákẹ́lẹ̀ kejì ní àwọn ìrún lórí àwọn ọ̀rọ̀ tá a bá ń kí bá ti máa ń jókòó yẹn sí sọ́nà ni wàtàwárò bá ti máa ń jókòó nígbà tá a bá fẹ́ kí súrà tó jẹ́ tá a fẹ́ kí irun tó jẹ́ olóko mẹ́rin níbi àtàkìyà ẹ̀yìn tó gbẹ̀yìn yẹn àtàkìyàwó làkèé bá a ṣe máa ń jókòó iná tó nà ní pélé nǹkan ìṣesí ni. bákan náà wá ní wípé ẹnikẹ́ni àádìdì tó ná mùsàhábà àwọn nǹkan tá a pè tó nà yìí òun fẹ́ ta ní ìtẹ̀síká ni yùsá òfà inú ha ẹni tó bá ṣe àwọn sólò yà gbalada wàlá yọ akọ̀bù dàrí ha ẹni tó bá pèsè sílẹ̀ kò ní jẹ ìyà ṣùgbọ́n ká bá sílẹ̀ òun náà ló dáa. وهذا تعريفها عند الفقهاء bí àwọn tí wọ́n jẹ́ apá onípépè bí wọ́n ti máa ń túmọ̀ ohun tó jẹ́ tó nà náà nìyẹn wàlá yusra'u bí wàlá yusra'u bí tarkiha sujudu sahw wàlá yusra'u bí tarkiha sujudu sahw tí èèyàn bá wá gbé jù sílẹ̀ tí eléyìí tí a gbọ́dọ̀ gbọ́ yé nínú ọ̀rọ̀ tí ìkan nínú àwọn òrùwá àti tí wọ́n gbà wá wọ́n ní àdáṣà lè kọ̀tàdà nínú àwọn ọ̀rọ̀ wí ó ní kọ̀tàdà àmì hasan àmì ṣùwẹ́yì bọ́ọ̀lù kọ̀bí sọ kọ́ọ̀là ọdún tìlùmọ̀dé ìlẹ̀dà ṣùwẹ́yì bọ́ọ̀lù kọ̀bí sọ ó lóun lọ sí mọ̀dínà fọ́kùnrin òun wá sọ nígbà tó ń lọ sí ìmọ̀dínà wípé Allahumma ó ń ṣàdúrà pé ìwọ náà ọba Allahumma yassir li jalisa saliha ìwọ náà ọba ìlú òní mo ń lọ yìí mú mi pàdé àwọn àwọn ẹni jẹ́ kí n bá pàdé àwọn èèyàn dáadáa tá a jọ máa jókòó àwọn ọ̀rẹ́ kí n máa bá pàdé òun náà ni pé kọ́nà ọba kó gbèyàn pàdé àwọn ẹni dáadáa àwọn ẹni rẹ̀ òun lọ sí skul kan tó lọ rí o gbọ́dọ̀ máa ṣe àdúrà kọ́nà ọba kó di ẹ̀ pàdé àwọn ẹni rẹ̀ kó má jẹ́ àwọn ọ̀rẹ́ burúkú ló máa lọ pàdé ní skul tí wàá ti rọ kẹ́ẹ̀jọba jókòó class tó jẹ́ pé látara burú táwọn ẹni máa ń ṣe èèyàn náà lọ padà sí lọ kọ́nà ọba kó má ti wà lọ́nà béèyàn bá lọ síbì kan lọ ṣiṣẹ́ bì kan ní wàá máa pé kọ́lọ̀ ọba tó fi ẹsẹ̀ kó jẹ́ àwọn èèyàn tó máa bá jókòó kọ́jú èèyàn rẹ̀ tó kọ́lọ̀ kó máa dáàbò bo nìkan wa. kọ́ọ̀nà fàjàlá tu ilà àdìgúrè rà ó ní ọlọ́run wá ṣe àánú òun ọlọ́run bá òun ó ní kakóòtù ó ní mo wá sọ fún àbúrò náà nígbà tí ọlọ́run ní kí n jókòó èmi ìta àlùkùnmọ́ àyàwó lùkọ́ ní gẹ̀rí ìtàkùn níhà ó ní mo ti di ọlọ́run ọba tó kó fi ní ṣe kò ń jẹ́ ẹni tí màmá bá jókòó kó jẹ́ mi rẹ̀ fàhàdìsì ní hàdìsì tẹ̀lé ìṣàbò ní ọ̀tún lè láì sọ̀rọ̀ mọ́ wa ni ó wá sọ fún àbúrò rẹ̀ pé sọ fún mi hàdìsì kan nínú àwọn hàdìsì eléyìí tí o ti gbọ́ bí ẹnu àlọ́bì Muhammad sọ́nà lọ́hùn àlejò ọ̀sẹ̀lẹ̀. eléyìí jẹ́nu dáadáa àwọn tí wọ́n jẹ́ ìṣáájú àwọn ẹni rẹ̀ wọ́n máa ń wá ìmọ̀ wọ́n rí ẹni tí ọlọ́run bá ti ṣàánú ó bẹ́ẹ̀ lọ pé kọ́nà jẹ́ kó pàdé yàn dáadáa ni àbúrò rà tó jẹ́ kóun wa tí ọlọ́ọ̀bá wá fi ṣe kòńgẹ́ tárakùnrin pàdé àbúrera ó wá lu àǹfààní yìí àǹfààní yìí wọ́n máa ń ṣe àǹfààní tó bá pàdé onímọ̀ wá ṣe àǹfààní látàrí onímọ̀ ó ní mo wá sọ fún pé ó sọ fún mi nípa àbí eléyìí sọ̀rọ̀ tó fi sọ fún yín làálà ó bá sọ wípé tẹ̀lé ètò ọ̀túnlá máa ń sọ̀rọ̀ lọ́wọ́ àdéhùwọ̀sánà yẹ̀kú ó ní mo gbọ́ sí àdọ́bì sọ̀rọ̀ àdéhùwọ̀sánà sọ wípé iná àwọn àdàdà yóò há sàbùdé ní làákù yọmọ ìyáma ní àmàlí ní sọ̀dá àjòwò ó ní àdọ́bì sọ̀rọ̀ àdéhùwọ̀sánà sọ pé dájúdájú tó bá di ọjọ́ pé di àdìsíyámà iṣẹ́ àkọ́kọ́ tí a máa àkáǹtì tó tọmọ ìdí ènìyàn tó bá ṣe kírò lé lórí tí wọ́n bá ti pè wájú ọ̀pẹ̀ di àdìsíyámà òun náà ní ìran ọmọ nìyàn فإن صلح فقد أفلح وأنجح ó ní tí ìrù ẹ̀ bá ti lọ ọjà tí ìrù ẹ̀ bá da tó kírun yẹn dáadáa ìwé ẹni bẹ́ẹ̀ faqad aflaha ó ti ṣe oríire wa anjaha ó sì ti là kúrò nínú ìyà náà aflaha bil janna ó ti ṣe oríire pẹ̀lú àlùjánnà wa anjaha min àdáàbì náà ó sì ti là kúrò nínú ìyà náà ẹgbẹ́ mi bá ṣe àlọ́ tó di ọjọ́ kejì àlùkìyàmọ̀ tó wá bá rẹ̀ nígbà tí wọ́n bí léèrè àǹkọ́dà sí bóòlù irú ẹ ṣubúì zúrì ásírì lọ́kìrì ìṣá bóòlù ṣe kì í sí. ó wá ńlá ó jẹ́ tó kù dáadáa ànábì ní pàpàdé afúláhà olóbi sórí rẹ pẹ̀lú kó wà lùjọ́ sábà wọ́ṣí àárín náà ọlọ́run yẹn tó náà bábá ńlá fún òbíní náà wà ó dẹ̀ fún ìlànà ìjà náà. tí ọlọ́run bá dé di ọlá tó wá jẹ́ kó wọnú àlùjọ náà pápọ̀lì pan irú ẹni wa kúlù màáyídàkùn yánfàdé màáyídàkùn yánfàdé wà màáyídàmọ́ bá gbogbo tó wà lọ́dọ̀ yìí kò máa tọ́ owó ni ọmọ ni gbogbo ẹ̀ máa tọ́ wọn òun tó máa kẹ́kù yìí tó wà lọ́dọ̀ ọlọ́run ọba kúlù ṣẹ́yìn ìhálì kò sí ìlàwádìí àkókò kan ló máa parẹ́ ọlọ́run kan ló máa ṣẹ́kù. gbogbo nǹkan máa parẹ́ ọlọ́run kan ló máa ṣẹ́kù tọ́ba wa wo ìró wájú ọ̀gbẹ́gbẹ́ àdìsí àná tó bá jẹ́ pé èèyàn kì í dáadáa irú ẹni bẹ́ẹ̀ ti tọ́ màlúùjọ́ náà ó sì máa là kó lò náà. wáyé fàtàdà tó bá jẹ́ pé wá wo bí irú ẹ̀ wọ́n wá rí pé á ah, ṣubú ìdókì yẹn kò kí dáadáa gbogbo tó ṣe kí ṣubú yẹn báyìí ó ń tó òpè lórí ìròyìn ó ti sùn lọ lórí ìròyìn. ìgbà tí mo ń kú lòun ṣe tají ìmọ̀bù ti lòun ṣe tají ó bá sáré lọ rúkú padà ìtura àbí gbà tó fi ẹ̀ máa wọlé kò farabalẹ̀ ó kọ̀ sáré jọ ìrún ni kẹ̀mẹ́ pé yẹn kù ó di nílá dàrú ẹ̀ àlọ́ ti fún wàlẹ̀ ìfọ́lá ní tó bá jẹ́ bẹ́ẹ̀ fakọ̀dẹ̀ ọ̀ọ̀bà wà kàn sí ọ̀ ẹ tí òsì ẹ̀ bá ti lọ bàjẹ́ ní ayé fakọ̀dẹ̀ ọ̀ọ̀bà irú ẹni bẹ́ẹ̀ ó ti ṣe kí ó ti ṣòrí ó ti pàdánù ó pàdánù pẹ̀lú pé kí ni wà kàn sí ọ̀ ó sì ti sórí ibú ó sì ṣòfò tó bá dé inú lọ́ba inú ìbànújẹ́ ni ó ti kí ni ọba oṣooṣi ibú pẹ̀lú àwọn ọdún náà wọ́n kọ́ sí ọ ó sì ti kókó kí ló kó tó ṣe ó ṣòfò àlùjọ náà kọ́lọ́ jẹ́ àṣòfò ó ṣe kí ni ó ṣòfò àlùjọ náà ó ti tó àlùjọ náà fa èrò tákọ̀tọ̀ lè fàrí bọ́ọ̀dì yìí ṣe ìkòlù. tó wọ́n wá wọnú ìwọ̀n ọ̀rọ̀ yọ̀ yìí wọ́n wá rí wípé àwọn ọ̀rọ̀ yọ̀ ló kí ó dé àwọn nǹkan kan nínú ọ̀rọ̀ yọ̀ yìí kọ́nà rọ́bù àìsàn wọ̀jẹ̀lẹ̀ ọlọ́run ọba àdéjì fọ́fọ́ pé ó hàlì àbùdí lè tàtọ́ ọmọ àwa ni ó yá ẹ lọ wo bí tó jẹ́ lọ́sílà èyí tó jẹ́ tẹ́rù mi ṣe bóyá èèyàn ti mistake kò mọ̀ tó wá ó ti tó nà yòrò ó ṣe dáadáa abẹ tó yẹ kó kírun ọ̀rọ̀ yàn tí ò ti dáadáa wọ́n wá ní kọ́nà ọgbọ́n yòrò tí ò sọ̀rọ̀ màdà màdà tó wá sí nínú àwọn tó máa wá sí dípò àwọn ọ̀rọ̀ yàn yẹn lè تسأل ثم يقول ساهر عمله على ذلك ànábì sọ̀rọ̀ àyọ̀sọ́lá ó ní bẹ́ẹ̀ ni wá ti wá pé gbogbo iṣẹ́ ìkókù náà àwẹ̀ tá gbà tó jẹ́ rọ̀mọ̀dán àwẹ̀ rọ̀yàn ibi tí yorùbá ti ṣe yorùbá ti ṣe dáadáa síbi péjì wà bẹ́ẹ̀ wọ́n wá lọ wo àwẹ̀ tàkọ́wọ́rùn àwẹ̀ àṣepọ̀ rẹ̀ àwẹ̀ mọ́tì tọ́sí tẹ̀sí fọ́tẹ́sí tí ojú ọ̀run eléyìí tó gbà wọ́n ìyẹn ń sọ fún wa nípa àǹfààní àti ọlá tó wà níbi àwọn kan tó jẹ́ sódà tí ò kìí ṣọ̀rọ̀ yìí gbà gbọ́dọ̀ máa ṣe àwọn kan tó wá sódà ló eléyìí tí tí dárúkọ ìyẹn bàbá tí kọ síra yìí nínú wọn dárúkọ kò ṣe gbogbo ni dárúkọ títí ni dárúkọ ó sì wọn sọ wípé wà ní ha nínú àwọn sódà òun nìkan tí àwọn fẹ́ dárúkọ insha Allah àá dárúkọ àwọn èyí tí wọ́n dárúkọ sì fi bí ẹ̀kọ́ nínú àwọn ilé tí ó tún ṣe pàtàkì dáadáa tí gbogbo wa náà gbọ́dọ̀ rí i pé àmójútó kọ́nà ọba àdéjọ ọlá tó fi ṣe rọrùn fún kó wa wa ó sì gbà ní ìgbàdà fún wa. eléyìí tí wọ́n ti bẹ̀rẹ̀ alẹ́sẹ̀tà ìtàkàhà yẹsẹ̀ òun náà ni wípé kéèyàn ṣí nǹkan kéèyàn wá ọ̀nà láti ṣí nǹkan kí ni ohun tá a bá fi ń ṣí ìrun tá a bá ti wọlé ìrun abẹ̀rẹ̀ ìrun pẹ̀lú kí ni tẹ̀kìdírọ̀kú àlùmíṣẹ́rọ̀ tá a bá ti bẹ̀rẹ̀ ìrun wa pẹ̀lú tẹ̀kìdírọ̀kú àlùmíṣẹ́rọ̀ Allahu akbar akàwọ̀ wà báyà àmàwò ibi tá a fẹ́ forí kan ibẹ̀ làwọn wò àwa bẹ̀rẹ̀ pẹ̀lú àlìsìtà òun táwa tó ń ṣiṣẹ́ abẹ́ṣe rẹ̀ eléyìí ṣe pàtàkì. sámúrọ̀tì ó sọ ìkọ́nà ọ̀hábà ó ní ṣàfihàn tàkìtàṣẹ́ ìrètí sọ̀dà ó ní àsìkò méjì kan wà sí àlọ́ ìsọ̀rọ̀ àyọ̀sọ́lá tó máa ń dákẹ́ jẹ́jẹ́ táwọn ìbá ń ṣe òun lọ́wọ́ sọ̀rọ̀ àyọ̀sọ́lá ànábì sọlọ àdìwọ sọlọ máa ń dákẹ́ jẹ́jẹ́ ní ààyè méjì kan ìdàkàbàrọ ìmọ̀ ìgbà àkọ́kọ́ tí ìmọ̀wò bá ti ṣe àwòrán bá ti dọ̀rọ̀ hátà yẹ kọ̀rọ̀ à títí títí tí ìdìgbà tó máa bẹ̀rẹ̀ sí kákéwù tàbá ṣe àwòrán bá ti dọ̀rọ̀ àkàwọ̀ máa yà bí àmọ́ wá dákẹ́ àdákẹ́ jẹ́jẹ́ ṣáájú ká tó bẹ̀rẹ̀ sí kákéwù fàtíhà tó yé ìgbà ọ̀nìyẹ táwọn ìgbà ń dákẹ́. wàsákìtàkà ìgbà fárọ̀kọ̀ lè fàtíhà tó lè kíkà. wàtúwọ̀ tẹ̀yìn ìyàwó kúrọ̀. àlọ́ ìfọ̀gbà ló sẹ́nà tó máa ń dákẹ́ gẹ́gẹ́ nígbà tí ó bá fẹ́ lọ sí òkú ọ̀ ṣáàbí tó tó lọ òkú ọ̀ nígbà tó bá ka fáìlì àpò tó lè ka súra lé lórí حتى غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر àti wà lọ sí oko tóbi kó ti pé wà láwùyá kò lẹ́hu kó fi wà áhàdọ̀ aláhu akpọ̀ rárá ẹni pélé ó kọ́mọ dáadáa táwọn ọ̀rọ̀ máa ń ṣe kọ́mọ fi fèkì tàbá ti ka fásitì àti àmì akásúrọ̀ ní lórí wà láwùyá kò lẹ́hu kó fi lọ ojú bàbá sọ pé wàlá níyà kó lẹ́hu kókó wa áhàbẹ̀ Allahu akbar tó di yẹ ìyẹn jẹ́ ló bí àlọ́ ìtàn wà fẹ́rẹ́ máa ń ṣe nínú sọ́nà ni tí àwa náà fi gbọ́dọ̀ mú na ìkan nínú àwọn àgbàfà sọ̀hábà ni ó ní ànádùwà Muhammad sallallahu alaihi wasallam ìdá kọ́ọ̀mọ̀ mi nà dé tó bá ti dìde lóru lẹ́nu fẹ́ yọ lọ́fílà tó fẹ́ kí tàhájú. sáwọn sallallahu alaihi wasallam bá dìde lóru tó fẹ́ kí tàhájú lóru kàfàrà àwa ṣe Allahu akbar thumma yaqul tó bá ti wá sí Allahu akbar tó káwọ́ báyà wá sọ wípé subhanaka Allahumma wa bihamdika. وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك النبي صلى الله عليه وسلم ثم يقول لا إله إلا الله ثلاثة ثم يقول الله أكبر كبيرا ثلاثة عشان تقول لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله أكبر كبيرا الله أكبر كبيرا الله أكبر كبيرا أواحي صوتي أعوذ بالله من أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه sí bí hadith yẹn ti wá nìyẹn bí àlọ́bí sọ̀rọ̀ máa ń wà nìyẹn sẹ́lá máa ń wí báyìí ní ìgbà tí ó bá fẹ́ kí ẹnu fún màyà kàrà lẹ́yìn náà àwa tẹ̀sọ̀ wípé àwa rẹ̀ kọ́lá budáwù hadith yẹn kò ló àbúdáwùdù ni ó gbà wá ibi tí a fẹ́ lò ń bẹ̀ òun ni wípé àlọ́dù wa Muhammad sallallahu alaihi wasallam ó máa ń ṣe àlèkùsá abẹ́rẹ́ rẹ̀ pẹ̀lú wípé kó wí àwọn síkìrì nínú ìtò gbajúmọ̀ bẹ́ẹ̀ òun ni kó sọ pé subhanaka Allahumma wa hamdika wa tabaraka ismuka wa ta'ala jadduka wa la ilaha ghayruka àlọ́dù sallallahu ó máa wí inú ìtò gbajúmọ̀ a'udhu billahi نبعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفسه ونفسه ثم أنا بمن قبل ثم قال ذلك ولا كما تسواكم جلالا كما تسواكم جلالا بقنا كان الرسول صلى الله عليه وسلم يسقط بين من حديث أبو هريرة قل يا محمد صلى الله عليه وسلم ó ní yàtùtù bẹ́yìnà tẹ̀kìdìyà wà bẹ́yìnà ìrọ́hà ìkáàtẹ̀tẹ̀ ó ní àdọ́tùwà Muhammad sallallahu alaihi wa sallam ó máa ń dákẹ́ jẹ́jẹ́ ìdákẹ́ jẹ́jẹ́ bẹ́yìnà tẹ̀kìdìyà wà bẹ́yìnà ìrọ́hà láàrin ìgbà tó bá fi Allahu akbar àti ìgbà tó máa bẹ̀rẹ̀ sí kàké kánọ́dì tó bẹ̀rẹ̀ sí ká kọ́kọ́ àkẹ́kẹ́ ni àdákẹ́ jẹ́jẹ́ kọ́ọ̀là àṣìbò kọ́ọ̀là àṣìbò àríyẹsẹ̀ àlọ́ mi máa ń dákẹ́ ìdákẹ́ jẹ́jẹ́ fákóǹtù bí ábí wà ó lè yára tó lọ wá ó lè wá sọ wípé èrè òṣìṣẹ́ ọlọ́wọ́ bá èrè òṣìṣẹ́ ọlọ́wọ́ bá ìskáàtì kàbẹ́ńdà tẹ̀kílì wà ìṣòro àbá tẹ̀kù ìdákẹ́ jẹ́jẹ́ tó máa ń dákẹ́ yìí kí ni tó máa ń sọ àdọ́bí sọ̀rọ̀ bá àdìyẹ fẹ́ náà sọ wípé akóòlù ó ní máa ń sọ wípé aláwọ̀ bàbá ìdìbẹ́yìn wà bẹ́yìn náà ọ̀pọ̀ yáyà. كما باعدت بين المشرق والمغرب اللهم نقني من الخطايا كما ينقى الثوب الابيض من الدلل اللهم اغسل خطاياي بالماء والثلج والبرد البخاري ومسلم النبي من اللهم اللهم باعد بيني وبين خطاياي يوم wáyé àbíyá ìṣẹ̀mí o kàmá báyà kàmé ìlànà máṣẹ́lẹ̀kọ̀ àlùmọ́tòrè gẹ́gẹ́ bó ṣe ya ibùwọ́ ibùyọ̀ òòrùn àti ibùwọ̀ òòrùn ẹ̀rí tó ti tí òun ti ń yọ àti ibi tó ti ń wọ̀ ẹ̀wọ̀n ní táǹtì wà láàrin ẹ̀rí tó pọ̀ ọ̀ àlọ́dì kan wà ní ọ̀sẹ̀dá ó ní wọn máa bẹ ní ọba pé kọ́nà ọba kó yẹ òun yẹ ẹ̀ṣẹ̀ òun kọ́nà bá ṣe ẹ̀jẹ̀ nìkan wá yẹ ẹ̀ṣẹ̀ wa torí pé ẹ̀ṣẹ̀ ni òfin jẹ́ ká dúró ẹ̀yọ́ gbà ẹ̀ṣẹ̀ ó máa ń gbé ìdìbò sọ́nà ọba ẹ̀ṣẹ̀ ó máa ń fa sábà di àrùn ẹ̀ṣẹ̀ ó máa ń fa sábà bí orí ibu ayé àti tọ̀run ẹ̀ṣẹ̀ máa ń fa kéèyàn wọ náà ó sì máa ń fa kéèyàn máa wà nìyọ náà ẹ̀ṣẹ̀ máa ń fa kéèyàn rí ìlú ọlọ́run ó sì máa ń fa kí ọlọ́run bá ṣe ẹni lẹ́nu ẹ̀ṣẹ̀ máa ń fa ó máa ń fa kí àárín ọmọ àti àwọn gbogbo ibi tẹ́ bá ti rí tẹ́sẹ̀ ti pọ̀ kò ní sí fàyàbalẹ̀ jọ̀mọ́ àdókè ṣe máa ń ṣàdúrà pé kọ́mọ̀ bá kó yẹ òun yẹn ṣe òun ọmọ àwọn ọmọ láti ní ìdènà ọ̀tọ̀ ọ̀yà ìwọ náà bá wá pọ̀ mímọ́ kúrò níbi ẹ̀ṣẹ̀ mi kàmá yóò náà kọ́ sọ́ọ̀bùn abúyáwò ìrìnà dáná gẹ́gẹ́ bí ìwọ náà ó fi oríṣiríṣi àwọn ọṣẹ oríṣiríṣi yẹn tẹ́ḿpù àti lẹ́mọ́ orúkọ àìsàn tó fi pọ̀ dáadáa tó mọ́ ẹ̀rí tó kò ní sẹ́ni bẹ́ẹ̀. Allahumma fíl ọmọ ìyá rẹ̀ ìwọ náà bá bá mi fọ ẹ̀ṣẹ̀ mi bèlùmọ́ bá mi kó mi fọ. wàsálì ìwọ náà bá yìí bá mi fi fọ wàlúbá àì àti ìyí tó tutù dáadáa omi tutù ìwọ náà bá mi fọ kọ́nà má ti àpò ẹ̀ṣẹ̀ èyí jẹ́ díẹ̀ nínú àwọn àdúrà tí àlọ́dì máa ń ṣe sọ̀rọ̀ lọ́wọ́ wa ní wọ̀sánná ṣáájú kó tó ń bẹ̀rẹ̀ sórọ́ tìlẹ̀ fàtíhà. èyí tó gbajúmọ̀ subhanaka Allahu wa bihamdika wa tabaraka wa ta'ala lẹ́dún wa la ilaha èyí ta àkàntì náà gbajúmọ̀ Allahumma ba'id bayni wa bayna khataayaya kama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 حميد حميد شكرا أما وقفوا على لوري nínú sókè tí àwọn ìgbà ń ṣe nìyẹn tó tó bẹ̀rẹ̀ tó bá ti àwọn àwọn apá àṣà àwọn àdúrà yẹn àti ọ̀wá mọ̀ ọ̀kan rárá bẹ́ẹ̀ agbọ́dọ̀ mọ́ أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همه ونقه ونقه ṣó di yé kọ́lá wa kó ṣe lọ fún wa nínú àwọn nǹkan tí wọ́n sọ fún wa ní tí a máa ti ṣe jáàlú alikásìlì yóòmùnà àlàyé sọ̀rọ̀ fáwọn ọ̀pọ̀lọ̀ ìlànà ìkíyà òun náà ní wípé kí a ka ọwọ́ wa ọwọ́ wa máa yàtọ̀ ká wá gbé ọwọ́ ọ̀tún wa báyìí àlùkà fáàmù wa báyìí àtẹ́lẹwọ́ wa ọ̀tún àgbẹ̀ lórí kíni òsì wa báyìí àgbẹ̀ létí àlàáfíà pọ́ńpọ́ ọ̀dẹ̀ àwa wà níbi àyà wa kí lè fi ya nígbà tá a bá wà lórí ìdúró àgbẹ̀ sí dodo tó yẹ àgbẹ̀ sí dodo. a sì fi gbé tọ́rù ẹnu ní ìlú wa ara gbọ́wọ́ sọ̀rọ̀ báyìí lára níbo lára gbé sí àyà ẹ̀gbọ́wọ́ táyà sí o ẹ̀gbọ́wọ́ táyà sí o tó bí àyà wa báyìí làbà lè fi tó bí a lè mú ọwọ́ ìgbà yìí mú tó yé gbogbo ẹ̀ náà ni ó fẹsẹ̀ rí lẹ̀ eléyìí náà ti àbáṣe báyà kò ṣe báyà tó ti yé báyìí ni mo ṣe pè àdèṣe báyìí àdèṣe báyìí àdèṣe báyìí ká fi ọwọ́ kan dì mú báyìí tó bí a ti máa ṣe ní ṣókí nìyẹn ẹ wá ní wọ́n ní ìlànà ìpìyà ní ìgbà tá a bá wà lórí ìdúró tọ́ba sọ wípé ó yìí dúró ìyẹn náà ni ìdúró tá a dúró tàbí ka fatiha tàbí ka súra lé lórí àbí bàtà ka fatiha tàbí ka súra lé lórí àdùkìyà nìyẹn ìdúró nìyẹn kò sí àríyànjiyàn lọ́dọ̀ àwọn àpá lórí yẹn ibi tí àríyànjiyàn ti wà òun náà ni wípé tá a bá lọ sí òkú wa tá a wá dìde láti orí òkú ọ̀ tá a padà sórí ìdúró ní ọ̀dọ̀ àwọn àpapọ̀ pàápàá jùlọ ṣéèfù wa tí à ń ṣàlàyé síra wọn yìí kàṣẹ́fù gbogbo àti àwọn àpáàdé àwọn gbà wípé tá a bá dìde láti orí olùkọ́ lọ sí orí ìdúró kìyà lòun náà ìdìde dúró lòun náà tó ìta ṣe nígbà tá a wà ní ìdìde dúró yẹn ìdúró ìta ìkápá jẹ́ àkàdúgbò ẹ̀yẹ àbàṣe wọ́n nígbà tá a wà bẹ́ẹ̀ kó lọ́wọ́ wá wà ó wà ní àyà wa ni tó ta bá ti dìde padà lọ́dọ̀ ọ̀rú àwọn àpá yìí kọ́nà ọba kó bá wa sọ wọ́n ní ẹ̀sán olóore tó pọ̀ àmàka wọn mọ́ yà padà yìí. tó ti yé wọ́n ní imam alimam ahmed rahimahullah nígbà tí wọ́n fi tó ta bá ti dìde láti ìrùkọ́ padà sí orí ìdúró ibo la máa ka ọwọ́ sí ní tí o bá fẹ́ kó kàtáyà tó bá ti fẹ́ o lè kà síbẹ̀. kò sí ṣe wípé wọ́n ní ẹ̀rí kan tó wà direct láti orí àwọn àdọ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àríwọ̀sẹ́lá ju eléyìí tí ó ti wà nílẹ̀ yẹn lọ. wọ́n wá ṣe ìdánwò ẹ̀ lórí wípé èdìdé dúró pé káàdọ́ ti bá wà lórí ìdúró pọ̀ lórí ìrò ó máa ń ṣe kí àkàwọ̀ ọmọ ìyẹn làwọn dúró lé lórí. aláyé àwọn àfáà lè wọn sọ wípé rárá tí a bá dìde láti lòkó lọ sí orí ìdúró padà wọn là máa da wọn sílẹ̀ lórí wípé kiri torí wípé kiri àlọ́dúnwà mọ̀tọ́mọ̀ sọ̀rọ̀ máa ń lọ sẹ́nà kò fi nǹkan kan sílẹ̀ àyàfi kó jẹ́ kó ṣàlàyé wọ́n ṣàlàyé débi wípé àbí ìtakọ̀ bíi ìsìnká àbí ìtàbúrẹ́rà ohun ìtànà ìṣòro máa lọ sẹ́nà máa ń dá gẹ́gẹ́ tó bá ti dá gẹ́gẹ́ yẹn ẹnu ẹ lọ́sìn ó lọ bá lórí sọ̀rọ̀ wà ní ọ̀sẹ̀ náà kí ni tó máa ń wí. wọ́n ní tó bá jẹ́ nípa lórí sọ̀rọ̀ wà ní ọ̀sẹ̀ náà tó bá dìde kúrò lórí òkú tó padà sórí ìdúró tó bá jẹ́ kó máa ń káwọ́ mọ́yà padà wọ́n ní àbárí àbí tí ó máa sọ̀rọ̀ lé lórí. àwọn àpá mi àti àdàbárí àtàwọn àpá mi àwọn tí ó rí wípé àyíká ọwọ́ máyà tàbá ń dè lórí òkú. so ẹni pé alákọ̀ọ́kọ́ àwọn apá tí wọ́n sọ wọ́n ní àwọn ọ̀rọ̀ tí wọ́n pèlé lórí àwọn afẹ́fẹ́ kejì náà ní ọ̀rọ̀ tí wọ́n pèlé lórí tó gẹ́gẹ́ bí tí ó yé mi lọ nínú ọ̀rọ̀ tí àwọn apá náà ní wípé a bá ká ọwọ́ sílẹ̀ ó dáa torí wípé tí wọ́n sọ wípé ká ní bá jẹ́ máa ń ṣe é náà àbá ní wa على الرسول إلا البلاغ kò sí tó dọ̀rọ̀ yàn lórí àwọn òṣìṣẹ́ bí ó ti pé kó ní iṣẹ́ tọ́nà ọba tó so nínú ògbóngbó ni wípé tó bá jẹ́ wípé irú nǹkan báyìí but àwọn tí wọ́n náà ṣe yìí náà a rí wípé wọ́n níbi tí wọ́n fi ọ̀rọ̀ yẹn sì sí so ọ̀rọ̀ wọn ló kàn dé ìdàlù bẹ́ẹ̀ ṣùgbọ́n tí a bá ṣe yìí gẹ́gẹ́ bí tí ó hàn sí ọ̀rọ̀ kọ́rọ̀ máa kó fi wá ṣe kò jẹ́ dáadáa eléyìí jẹ́ nínú tí ó ti jẹ́ sọ́nà tí a gbọ́dọ̀ wọlé bákan náà ẹlẹ́ẹ̀kẹta rọ́pọ̀ ẹ̀lẹ́yàdẹ́ yìí mọ́dúnmú mẹ́tẹ́yì àlàáfọ́ ọ̀bẹ ṣáàdùwà màtìbẹ́ yìí àwọn ìkùtùbẹ́ yìí ẹ̀yà tẹ̀kìrìr àlàwọ̀ وعند الركوع والرفع منه وعند القيام من التشهد الأول لثالثة ولرفع اليدين káka ọwọ́ wa méjèèjì sí òkè mọ̀gbọ̀mọ̀ sẹ́yìn aláàtọ̀ rẹ̀ nígbà tá a bá ń ta sókè àwọn ìka ọwọ́ wa ká pa wọ́n pọ̀ kó má jẹ́ pa máa yàká sókè àti yàká tá a bá ṣe báyìí sókè kò ní jẹ́ pa máa yàká kọ̀wọ́ wá wà papọ̀ rẹ̀. How do I come today? àwọn èèyàn kò tẹ̀lé yìí wọ́n ní àwọn ṣe síbi èyí káwa náà àbí níbi èyí wa méjèèjì nígbà bàbá ṣe kí ni àyíká àtẹ̀kìbír àláwọ̀ tàbá ṣe ṣe àbáwọ̀ àkùbára lákòókò àṣìbá Allahu akbar ẹni tó di etí lóde àbí Allahu akbar kó wà ní ìgbèjì káàmì àti ṣe báyìí aláwọ̀ tó kúrò dáadáa àwọn ìyàpọ̀ ti báyìí aláwọ̀ àtùwọ̀ rárá aláwọ̀ àtùwọ̀ rárá àjẹkù wa ti di etí wa àti kó tó di èjìká wa tó bí èlé ìjẹun ti agbọ́dọ̀ mójútó nígbà tí a bá fẹ́ fi aláwọ̀ alákọ̀ọ́kọ́ wà á yíra bẹ́ẹ̀ náà ni a ka náà tá a bá fẹ́ lọ wà á rọ́pò nínú tàbá ti dìde lórí òkú ọ̀gá ti sẹ́mi àwọn ọ̀hùnmọ̀ ìṣàbùdà ọ̀gbà náà wà lákàlẹ̀ hàn àtúkà wọn wà tó kéde. وعند القيام من التشهد الأول للثالثة تبدو أن يصول لك لفتة تبدو التشهد ونا تبدو الله أكبر تبدو تجسوك ينا أدوك وواسوك كذبتي أجسيوا أبي كذبتي أجسوا ilé ìjẹun ló ti lọ́rọ̀ wa ní ọ̀dọ̀ àwọn àpá mi a rí i wípé àdókòwò Muhammad sallallahu alaihi wa sallam pàápàá jùlọ nínú habibi Malik ibn Huwairi ó ní àdókòwò sallallahu alaihi wa sallam àyànà ní ti àwọn ọ̀gbà ní àdókòwò sallallahu alaihi wa sallam ẹ̀yìnká fún ìlọ́rọ̀ fẹ́ ìwà lọ́kọ̀ gbogbo ìgbà tó bá ti lọ sókè tó lọ lẹ̀ tó bá ti ṣe aláwọ̀ àgbà gbogbo ìgbà làdókòwò máa ń ka ọwọ́ sókè tó yẹn lẹ́lẹ̀ nígbà míì pé kí àyòrí bá tún lọ sí ṣùkú àti ka ọwọ́ sókè aláwọ̀ àgbà tó bá ti dìde lábẹ́rẹ́ ṣùkú àti ṣe aláwọ̀ akpa akáwọ́ sókè tó bá fẹ́ lọ sórí ìṣíjú akpa sókè gbogbo àwọn àhàdí eléyìí tí ó fẹsẹ̀ nílẹ̀ lórí ìṣesí ìlú wípé àlọ́bí wa lọ sọ́dá máa ṣe ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan káwa náà máa ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó ń nàní tó ti yé kábà ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó ń nàní kábà máa ṣe rárá àti ti tó nà kan lẹ̀ náà nìyẹn wá ṣe ní gbogbo ìgbà ní bá a ṣe ń ṣe gbogbo gbà yẹn kọ́ kò tún ṣe tí àwọn ìṣòro wà ní sọ́nà máa ń ṣe ká máa ṣe ilé ẹ̀kọ́ kọ́kọ́ ilé ìjọba náà gbogbo wa ó pọ̀ nínú àwọn èèyàn ẹtí òjẹ tí etí òṣèré ṣùgbọ́n àtọ́lé àwọn ìṣòro wà ní sọ́nà máa ń ṣe ẹ̀kọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan táwọn náà máa ń ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó ní tó dáa kọ́lọ̀ máa ní kí ọ̀la kó ìṣòro fún wa wàmí náà tó dáa nínú àwọn nǹkan tó jẹ́ súnà tí ṣe fi dá ń kọ́ ní síra wọn màgáàdà àwọn àṣídàṣe ti tẹ̀síhìn òkú àríwá tó dùn àwọn nǹkan tá a bá ń ṣe lórí ìṣùjú wa bíi ìṣòro tá a bá ń sọ wípé subhana rabbiyal azim àti subhana rabbiyal a'la káṣí àlékún ẹ̀ kó ju ẹyọ kan lọ tí a bá ṣe ẹyọ kan àti ṣàlàyé fún wa káṣí àlékún ẹ̀ kó ju ẹyọ kan lọ lórí àwọn nǹkan yìí sọ́nà ẹyọ kan gangan ló jẹ́ wájú gẹ́gẹ́ bá ti kà fún wa ní ọ̀sẹ̀ tó kọjá tó ká ṣe subhana rabbiyal a'la lórí ìwòkó lórí ìtújú ká ṣe mẹ́ta sunna ni ká ṣe márùn ká ṣe méje àti ọ̀n nọmba lọ sókè bẹ́ẹ̀ sunna ni. bákan náà nínú àwọn nǹkan tí a tún máa ń ṣe àwọn adẹ́rìyà ukhra àwọn àdúrà ní tí àdọ́bí sọ̀rọ̀ àdìwọ̀n sábà máa ń ṣe tó tún yàtọ̀ sílé náà gbogbo ẹ̀ náà sunna ni tábàlẹ̀ tó ti sílẹ̀ kò wá nítorí pé à ah, subhana máa rọ́bì yàrá ọ̀bí ẹ̀yìn ọkọ̀ yìí lọ sí lórí ìwòkó lórí ìdú ẹ̀ lórí ìwòkó kó wá òkú ọgbẹ́ ti sáájú láti sàwí rárá kò ní ṣe ìdú ìsàwí látara rẹ̀. àdọ́bíwá muhammad sallallahu alayhi wa sallam عن علي بن ابي طالب عن رسول الله صلى الله عليه وسلم انه كان اذا قام الى الصلاه قال اني النبي محمد صلى الله عليه وسلم ó mú hadithi wá pé kí ànábì bá fẹ́ kí irun tó bá ti gbèrò dúró ó máa ń sọ wípé wàjá ìwádìí nìkẹ́ni pápá ọ̀sàmọ̀ wájú wà ní áwùjọ ìṣàlífà mo dá ojú mi kan ọba tó dá sọ́nà tó dá ilẹ̀ àlífà mo tẹ́lẹ̀ tó jẹ́ wípé mo kú òníbi ẹbọ lọ síbi máa ṣe ọlọ́run bá lẹ̀ kan wá máa ádàbíra lè ṣe ìdí yóò fi kí í ṣe mo lè jẹ́ kan nínú àwọn tí wọ́n ń ṣẹbọ sọ́nà ìlọ sọ̀láàbí wà lóṣù kí wà màṣíyáyá wà màṣíyáyá wà màṣíyáyá wà màṣíyáyá dájúdájú èrò kíkì mi àwọn nǹkan ìmáa dúró ìmáa ṣe ìrúbọ mi àti ṣẹ́yìn mi àti kù mi ọlọ́run bá ní mo fi fún láṣẹ mi jálà ọlọ́run ọba yóò di orogún kò ní ọba kan pàdéjáde kan ọ̀dẹ́rù tù eléyìí náà làṣẹ tó pa ní pé mo máa fi ọlọ́run nìkan wàhálà nílẹ̀ mùsùlùmí mo ti ń bẹ́nu àwọn mùsùlùmí Allahumma anta al-malik ìwọ náà bá ìwọ náà bá ò láhìláyìí là àǹtà kò sí ọba tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn lẹ́yìn rẹ̀ àǹtà ọ̀sìn ìwọ náà tó dá mi tó pèsè fún mi tó fi ń darí àlámọ̀rí mi wàhálà ábílíkà ẹrú rẹ ni mo jẹ bọ̀dámsì lọ́sì mo fi dá ìṣẹ̀ mo ti ṣàbòjúfẹ́ ní ara mi wà á tọrọ kùbì dáńbí mo fi jẹ́wọ́ ìṣẹ̀ níwájú ọlọ́ọ̀ba pàṣírí mi dùnú mi jẹ̀mí hà gbogbo ẹ̀ṣẹ̀ mi tó kéré àti kókó mi ṣàforíjì ẹ̀kún mi iná hu la yàfẹ́rù gbogbo bàyìí náà ṣàkóso ẹtí máa ń forí di mi àyàfi ọlọ́ọ̀ba wà á dín ní ilé àṣẹ làkìlá wá tọ́ mi sí ojú ọ̀nà ìwà rere làyà ilé àṣẹ àdìhà àjà kò

kama ọ̀sẹ̀ wa ta'ala ìjà ọba àkókò ní ọba tó ga ní astaghfiruka wa mo wá pẹ̀lú mo sì wá mo sì tún bá wá sọ́dọ̀ wọn náà bá. ní wà ní tó bá ti wá lọ sí rúkọ yìí tó ń sọ ni wípé a bá wà lórí rúkọ a bá ń tó bá wá lọ sí òkú kọ́ọ́là ó máa ń sọ wípé àmàhùnmá lákàrọ̀ káàkiri ìwọ náà bá ìwọ ni mo tẹ̀ kọ̀kọ̀ pé báyìí ìwọ ni mo rò kú òfò wàbí ká àmọ́ǹtù ìwọ náà bá ni mo gbàgbọ́ náà bá ni ara mi wàhálùmí egungun ara mi wàhálùmí àti gbogbo oṣù ara mi gbogbo ẹ̀ pátápátá bí mo ṣe rùkú báyìí gbogbo wọn tẹ̀lé máa fún wọn náà wọn báyìí wàyí náà rọ́bà àkọọ́nà dáná bí bá wá dìde lórí rùkú àtúntò pé ọmọ ọhún mọ rọ́bà náà lákàlẹ̀ hàn ìwọ náà bá lákàlẹ̀ hàn mẹ́lì sàmẹ̀wàtì wà mẹ́lì àlárọ̀ wà mẹ́lì àgbàláyìnàhùnà wà mẹ́lì àgbàṣì lè ṣe ìbáà tó ìyẹn jẹ́ dáná bí máa sọ wàyídà sájàdà tó bá tún bí àtúntò wípé àlàó gbọdá àṣàjà tù ìwọ náà bá ìwọ ni mo forí kan lẹ́sùn báyìí wàbí ká má tù ìwọ ni mo gbà pọ̀ wàdákà láàtù ìwọ náà bá ni mo gbà pàtó sájàdà wájìlì ojú mi báyìí ó ti ṣe kéde o ó ti jẹ lórí lójú mi bolẹ̀ ìlẹ́yìn ìkọ̀dá kan wù ojú mi ti fi ara ìbolẹ̀ báyìí fẹ́ tó dáa wàṣọ wàrọ̀ ẹ̀ tó ṣe kó o ló fáṣọ rẹ̀ ó fún ní ìsáyẹ oríṣiríṣi oṣojú ó gbẹnu síbẹ̀ ó gbẹnu síbẹ̀ ó fẹyín síbẹ̀ ó fẹjú bẹ̀bẹ̀ ó tún bá kọlà ojú mi àbíkẹ́kọ̀ọ́ àwọn ojú ó tún fi ojú sí gbogbo gbogbo bí ojú ojú fi rò sí láti máa dáàbò bò ọba tó ní wáṣà kọsàmà àrùn òun lọba tó fáṣọ̀dẹ̀ ó wá bá mi yọ ibi tẹ́tẹ́ kan báyìí èyí ẹlòmíì ló wa ó tóbi dáadáa èyí tẹlòmíì kékeré oríṣiríṣi ni wàá bá sọ̀rọ̀ òun lọ́ba tó ti tẹ̀lé ẹ̀ bá ó tún fáṣọ síbẹ̀ ojú ta kéré ọ tàbá ọkà bá wà áṣàrẹ̀ ọkọ̀ lókè ìbò tó ní fọ́lọ́ ọba ọba tó jẹ́ kó o ní ẹni tó mọ̀ nǹkan dájú lọ tó mọ yakúlù ní àkírí mọ yakúlù bẹ́ẹ̀ ní àtàṣáhùn wà tẹ̀síìrì táwọn ọba wa tó ibi fún wà láàrin tàṣáhùn kó tó ṣe tẹ̀síìrì kó tó sálámà àwọn àbàtọ̀tà làwọn ọmọ fẹ́ẹ̀rì lè má kọjá mùsùlùmí wà máa kọ́rùtù àwọn eléyìí lè jẹ́ ìṣe tí mo máa padà ṣe wà máa sọ̀rọ̀tù eléyìí ló jẹ́ pé mo lọ sápamọ́ kí tó ṣe ló ẹ̀ṣẹ̀ ní pé ah àwọn àfọ̀gbọ̀dọ̀ bá mi lẹ̀ wà máa àlàtù àti eléyìí ló jẹ́ kójú wọn mo tiẹ̀ ti ṣe kódà mo fẹ́ fi pamọ́ ni ṣùgbọ́n àṣírí ẹ̀ padà sí wà máa sọ̀rọ̀tù eléyìí mo fi kọjá ìwọ náà wà wà máa àṣà àrùn sí ilé ìlú eléyìí ló jẹ́ anta lukọti ìwọlọba ìwọlọba tó gba wájú wà anta lu akhir ìwọlọba tó ti gbẹ̀yìn láàbìláàbì anta kò bẹ tó lẹsọ síjọsìn àyàfi wọlọwọ àdìsọlá alimami muslim ló gba ilé wa nínú ọ̀rọ̀ mi ìyàwó aisha sọ ó ní kálá nàbí sọgbà àyọsánà yaqulu fi rògbò èyí wà sùdúùdì ó nà lórí sọgbà àyọsánà ó máa ń sọ lórí rùkú rẹ àti lórí sùdúùdì rẹ pé subhanaka allahumma rabbina subhanaka allahumma rabbana wàbíhàmdìkà àwọn àhùnmá fèrèlè yìí nínú àdúrà tá a máa ń ṣe ní sùjú àti rúkú nìyẹn. bákan náà nínú ọ̀rọ̀ àdọ́bí wa muhammad sallallahu alaihi wa sallam sí àwọn àríkà tó gbà wá ó ní nàbà àdùnnú àdìnà ọ̀túnmá máa ṣe wà lóṣù wọ́n pe arákùnrin kan ní mọ́tọ́rì bọ́nà àdùnnà bọ́nà ṣùkọ́yì ó ní pé ìyàwó àríkà rọ̀bì àlàyé ha nàbà àdùnnú ó kó òun ní o pé àdọ́bùwà Muhammad sọ̀rọ̀ àlè ọ̀sán náà jáde ẹ̀kọ́ òfin rògbò èyí wà tùdú nìyí báwo ni máa ń sọ lórí rògbò àti tùdú rògbò tó kọ̀ kó ju rọ́pò ìlọ̀mọ̀lá ìkàbí wà lówó rẹ̀ nínú àdúrà táwọn mi máa ń ṣe nìyẹn ṣùgbọ́n glory mímọ́ kudus àfọ̀mọ́kọ́lọ́ ọba ọba ọmọlẹ́kà àti rúwọ́ ta ló jẹ́ rúwọ́ ta ló jẹ́ àrúwọ́ mọ̀lẹ́kà ti dèrè àwọn tó bá ti dárúkọ màláìkà tí wọ́n wá dárúkọ àwọn òfò sí àbí wọ́n sọ pé àwọn òfò kúlù òun náà ní ẹ̀mí mímọ́ tó bá ń pè ní holy spirit tó màláìkà ti lórí ìlú ló ń gbẹ bẹ́ẹ̀ tó àwọn ọ̀rẹ́ tó máa ń ní àwọn ṣe holy spirit màláìkà ni wọ́n ṣe ọlọ́run sì náà gbọ́dọ̀ sí màláìkà tó náà màláìkà náà ìdádùn náà ẹnu ọlọ́run ọba ni wọ́n jẹ tó àwọn gbọ́dọ̀ sọ ìyẹn الإمام مسلم نادوا هو عن عوف بن مالك الأشجعي قال قمت مع رسول الله صلى الله عليه وسلم عوف بن مالك يقدمه والصحابة قل يوم بفجوة النبي صلى الله عليه وسلم ليلة من الليل يقرأ توكل فقام فقرأ سورة البقرة النبي بان يبكر وبقى سورة البقرة لا يمر بآية رحمة إلا وقف àlọ́bù tó wà ní ọ̀sẹ̀ lásìkò gbà tó bá ti káyà kan tó lọ́wọ́ bá ń sọ̀rọ̀ nípa ìtẹ̀lé níbẹ̀ fàtà àlà ó lálọ́bì máa á dúró fàtà àlà àlọ́bì abẹ́ lọ fún wọn náà á sì kẹ́ ló pọ̀ nígbà tí wọn náà má tẹ̀sí fún wa o. ó ní wà láyà tó rùbí àyà sí àdábí ìlà wákọ̀fà fàtà àwàdà ó ní gbogbo gbàtà ló bá ti wá kọjá yàkúrú fi òkú rẹ̀ yìí ó ní báwo ni wọ́n kaba kọ́ra rẹ̀ bó ṣe pẹ́ lórí ìrún gbà tó kaba kọ́ra nígbà tó wà lọ o bó ṣe pẹ́ lórí ìrún lórí ìdúró tó kaba kọ́ra kéèyàn tó kaba kọ́ra jọmọ́ forty eight pages bó ṣe wá ká yẹn gbàgbé lọ òkú ó ti dúró bẹ́ẹ̀ ó ti pẹ́ lọ́ọ́ gẹ́gẹ́ bó ṣe pẹ́ ní orí ìdúró. ثم وقضته حالا ذي الجبروت والملكوت والكبرياء والعظمة ونكرر من سبحان ذي الجبروت والملكوت والكبرياء والعظمة ونكرر الدنيا سبحان أهل الله ذي الجبروت وما ذي الجبروت ìjẹni nípa òbí ìfẹ́ ṣe kó jẹ́ ìyọ̀pá àdúgbàṣe ìwọ́n tó wà lórí àga tó fẹ́ kó bẹ̀ ọlọ́run bá ní nípa kó bẹ̀ wá ní kíbi ìyá mọ́tòmọ́tò nìkan wà láàárọ̀ mọ́ kí tó ti tó pé mo tó rí ojú bá lórí ṣe wá ṣe ojú lọ sí ìlú náà bó ti ṣe pẹ́ lórí rákà tó ka bákọ́rà bẹ́ẹ̀ náà ló ti ṣe pẹ́ lórí ṣubú tó mọ̀ kọ́ àlàfi ṣubú níbi nígbà náà lè ojú sọ yẹn pé ṣubú hánà ti ìjàmbá rúdù wà lẹ́mọ̀lá kúrú wà lẹ́sìn ìyá ìwà làwọn àlọ́ ti sọ lórí ṣubú so irú àkáwù báyìí àtìtọ́ lórí rúkú àtìlẹ́tọ́ lórí ṣubú tó mọ̀ kọ́ súrọ̀tà súrọ̀tà onílẹ́yìn náà àlọ́bì dìde ó wá ka sọ́dọ̀mọ́ àyọ̀sẹ́nà ó ka rákàlẹ̀ kejì ó ka súrọ̀tù alẹ́ ìmọ̀ràn ló fi di ẹlẹ́yìn lẹ́yìn náà ó tún dìde ó ka súra ó ka súrọ̀ àwọn súra ńlá ńlá báyìí àbújá ó ti ló gbà wá yóò fi dúdú wa àti nínú àwọn tá a lè máa sọ pé ṣùgbọ́n ọkọ̀ yóò sọ ọ̀gbìn mọ̀lẹ́ka tó wà سبحانك الجبروت والملكوت والكبرياء والعظمة بأن قلولي سبحان ربي العالى ilé ìjẹun tí a lè máa sọ nínú àwọn tá a ti máa ń sọ ní ṣùjú àdọ́bíwá muhammad sọ̀rọ̀ àdìwọ̀sẹ́lá fi yé wa nínú àlejò àbá ti kọ́lá káṣàfà òfin bá sọ̀rọ̀ àdìwọ̀sẹ́lá àti dárọ̀tà wọn náà ṣàṣùkú fàkọ́lùfà àdìbàtì òyìnbàkọ́lá wọ́n ní àdọ́bíwá muhammad sọ̀rọ̀ àdìwọ̀sẹ́lá ó wà ní ilé tó wá sí kọ́tù wọn náà ṣùkú kọ́lùfà àbúbákiri àwọn ọ̀nà ń kírun lẹ́yìn àbúbákiri àlọ́ọ̀dì sọ̀rọ̀ àyọ̀ tẹ́lẹ̀ láǹfààní láti jáde nínú ìjẹ́ òṣìṣẹ́ ọlọ́run ọba ni wípé gbogbo àwọn tó bá jẹ́ òṣìṣẹ́ ọlọ́run nínú tí a máa fi mọ̀ pàdé ọbí ọlọ́run ọba ni wọn òun ni pé wọ́n máa ń kírun lẹ́yìn ọmọ lẹ́yìn wọn. àlọ́dúnwà Muhammad sallallahu alaihi wasallam lórí ẹ̀mí ó kírun lẹ́yìn àbúbákiri ìyẹn ti yé wa pé torí ó ní gbogbo àwọn àlọ́bì tó ti lọ kò fẹ́ kí òkú kírun lẹ́yìn àwọn ọmọ lẹ́yìn wọn nígbà tó bá wà àwọn náà wọ́n máa ń kírun wọ́n máa ń bí ìyàwó ọmọlẹ́yìn wọn lórí gbogbo nǹkan ṣùgbọ́n nínú àmì ìgbéra ànábì ọlọ́run ni wọ́n lè fi áṣàṣẹlẹ̀ lẹ́ẹ̀kan yóò ju ẹ̀kan lọ tó jẹ́ tó wá kírun lẹ́yìn wọn ẹni táwọn fi kírun lẹ́yìn náà ni àbúbákò rọ́bì aláàánú ilé ìtìjẹ́ nínú àwọn àpèjúwe tó fi lélẹ̀ fáwọn mùsùlùmí pé tí ànábì bá ti ẹ̀kú tí ò sí láyé mọ́ àbúbákò náà ló lẹ́tọ̀ọ́ sí olórí torí pé gbogbo nǹkan ta fi ń mọ̀ pé ẹni ló lẹ́ ẹni ló lẹ́ oríṣiríṣi ẹ̀rẹ́ àdọ́bí sọ̀rọ̀ àjọ̀tẹ́lá yóò fi eré lẹ̀ fún àwọn mùsùlùmí. àdọ́bí sọ̀rọ̀ àjọ̀tẹ́lá wá yọ ojú báyìí ó ká pọ́sì ó wá wọ àwọn mùsùlùmí báyìí fàkọ́ọ̀là ó bá sọ wípé ayúhànà ìnáwó ìlànà yàgò kan ní mo bá ṣe ọ́ ti lòbó wá ìlà rúbíà àsọ̀dẹ̀hà yàrá ha yàgò kan ní ó ní ẹ̀rí tó bá sọ pé èèyàn kan jáná bí ọlọ́run ó ní òtítọ́ kò wá ní sẹ́kù nínú àwọn ìwé òdòdó táwọn àdọ́bí ọlọ́run bá máa ń gbà ilá rúyà sọ̀líhà ìfọ́ tó bá kù ní àlá rere àwọn àdọ́bí ọlọ́run bá àwọn máa ń ríran èyí fáwọn first prophet ló kún sáré yìí tó ní kálukú tá a jẹ prophet prophet prophet nígbà tó ọmọ tìmọ̀ tó jẹ prophet ànọ́bì ló sá ànọ́bì ẹni sáré ìsàlà prophet lòun náà ànọ́bìnrin ànọ́bìnrin sá prophet ànọ́bìdáhùn prophet gbogbo wọn àwọn ilé ilé ọlọ́ọ̀bá àdìgbì ọlábà ránṣẹ́ sí wọn kéèyàn kan wá dìde lẹ́nu kó lọ́nà sọ fún wọn pé à ẹ̀ president nàìjíríà máa kú ṣáájú bọ́ tó ṣẹlẹ̀ ṣọ́ọ̀ tó bá jẹ́ pé ìdìdì ni wọ́n máa ń gbèrú ọba yẹn ní ẹ̀wọ̀n ni ṣé ìdùnnú ti ẹni pé kí olórí ìlú kan kú nínú àwọn onísọkúsọ ẹ̀rí pé gbàdá wọ January oríṣiríṣi lóníkàlùkù ti wọ́n sì máa rí oníkálukú àti kàpépà àti pọ́ọ̀dù tó ń lọ pé bígèmù ti ń lọ ìdágbájá ló súnmọ́ pé ṣe kí ni òun èyí ọlọ́run sì máa dojú sí òun ṣùgbọ́n látara páwọn èèyàn lójú sí àwọn àkóso náà sì ló ń tẹ̀lé àwọn èèyàn káàkiri lẹ́nu lẹ́yìn ọkọ bá jáde lẹ́yìn tó sọ̀tọ̀ kú sọ fún wa pé kọ́kọ́ máa ṣẹlẹ̀ tó bá wá yá sí òṣẹlẹ̀ mọ́ adúwárọ̀ mi adúgbìgbè lẹ́yìn wọ́n ní kéèyàn bá parọ́ kan á parọ́ náìtì náà láti lè gbé lẹ́yìn àwọn òkúrọ̀ ọkọ wá kólé ayé wọn wá ń da orí wa náà àdọ́bìsọ̀ ọmọ àdìọ̀sẹ́lẹ̀ ó ní kò sí ohun tó máa kù ju àlárere lọ àlárere tá a wá ń sọ yìí ó ní yàrá ọ̀há àdìmọ́sẹ̀ mùsùlùmí àbá náà àwùjọ ọ̀daràn àbí kéèyàn kan náà ó lè di mùsùlùmí àdìmọ́ ọmọ àdìmọ́kọ̀ rí ìrọ́ṣẹ́ mọ̀ wá ó dàgbà ó lọ bá wa fa sílẹ̀ ládúlá ó ní òun rí wípé òun eṣeṣe ó ń tẹ̀lé àdọ́bìsọ̀ ọmọ àdìmọ́sẹ̀ náà báyìí.

tòrọ́ pẹ̀ pé bí ẹ bá ti lè gbá ìlọ́gbọ̀n Buhari ṣubú ẹni gbá tó lọ ṣubú nìyẹn kọ́nà kò ṣe wá ní ẹ̀rú lólùfẹ́ sọ́nà ẹni tó bá wá nífẹ̀ẹ́ sọ́nà ẹni àkọ́kọ́ tó bá kójú tó ju náà ní àlùmọ́nù àlùkọ̀kọ́ yìí ọba ṣe máa ń wá torí pé síra rẹ̀ tó jẹ́ sọ ẹ̀yìn Buhari lẹ́yìn àlùkò àì tó bá sọ pé wíkọ́ ó tún fẹsẹ̀ rí lẹ̀ kùrán lé òwe fẹsẹ̀ rí lẹ̀ tí ò sí àṣìṣe ẹyọ kan báyìí lẹ̀ ó tẹ̀lé tó jẹ́ wípé ṣùgbọ́n ọ̀rọ̀ ọmọ ìlú ìlú kò fẹ́ tó sọ wípé nínú ìbọ̀pọ̀ ní ìbọ̀kárí kò sáṣìṣe kankan bẹ̀ ṣùgbọ́n tí a bá ti mú kùránì darí kò sáṣìṣe kankan bẹ̀ ọ̀rọ̀ náà bá ní kùránì ṣùgbọ́n nínú ọ̀rọ̀ ọmọ ìlú ìlú tó jẹ́ ọmọ ìlú ìlú ló kó jọ òun náà ni tíra àlùkìmọ́ àlùkọ̀ọ̀rù ṣòkìyẹ tí nǹkan bá jẹ́ ọdún ìfẹ̀ tó wá sọ pé a lè ní ní stéèkì wọn ìfẹ̀ sí ibẹ̀ tí èkìyẹ lọ́pẹ̀ láti ṣe òun kọ̀ ṣùgbọ́n nínú èèyàn wọ́n kọ̀ wọ́n ti àwọn àrígbé fifty percent àti ṣe ṣòdìye ó lẹ̀ tó bá jẹ́ pé fifty percent gan akúṣùwà tó pàṣẹ náà lọ kò sọ́nà ọmọ tó ń ṣe àlùkò wa àwòyà àwòyà sọ àdìhá àlàyé èèyàn máa la bóyá kó la fún rẹ àbí káwọn kan la fún rẹ lójú oorun wa ìní nàháìtù àkọrọ àlùkò àná ọ̀fìà ó ní ọlọ́run bá wà kọ́ fún mi àná ìfọwọ́ àlùkò pé kí n máa ka àlùkò á nígbà tí mo bá wà lórí ìrùkù àlùkò káàdìdà àbí nígbà tí mo bá forí kọlẹ̀ tó a fi ka kó náà ní ìrùkù àwọn àdúrà la máa ń ṣe àwọn àdúrà yìí la ń kà lọ́kọ̀ lọ́kọ̀ òjò kan kódà abẹ́jà wọn ọ̀gbánà ọ̀gbánà ó Allahumma rabbana atina fid dunya hasana torí pé rabbana atina fid dunya hasana áyà kó náà ní àbí tó tàbá fẹ́ ka lórí ìrùkù tàbá bóyá Allahumma rabbana aw Allahumma atina fi dunya hasana tóbi nínú àwọn ọ̀nà tá a bá máa gbàgbọ́ ní ipò ọgbà lórí ẹ̀ bá mọ̀ rúkú ẹ̀ àbọ̀tí ní kẹ́ bá ti wà lórí rúkú ti ẹ̀ fà á bì mọ̀ fi rọ́bà ẹ máa gbé ọlọ́ọ̀bà ẹ máa gbé ẹ máa kàǹkà ẹ̀ tàwí ẹ máa sọ pé subahana rabbiya làbí God is God is great àbí ẹ máa sọ pé ọlọ́ọ̀bà àlàwí ọba tó tóbi rẹ̀. wà á máa tìjú tẹ́ bá ti wọ́n wá tìjú fàtẹ́nìlò fi tù á ẹ máa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ tẹ́ bá ti wà lórí tìjú. àlọ́bí sọ́nù ọ̀rọ̀ mi pé akọ̀rọ̀bù bá yà kó lọ láti mi rọ́bì ní àgbà wà jẹ́lá wà wọ́n wá sáàdì fa àkìrò ha nínú tù á. àlọ́bí nígbà pé ó àdúrà tá a fẹ́ ṣe ní sùjúdù wa kò kí ń ṣe pé sùjúdù gbẹ̀yìn nínú àwọn àṣìṣe tó gbajúmọ̀ láwùjọ wa òun náà ni pé ẹ̀rí pé táwọn èèyàn bá ti dé sùjúdù gbẹ̀yìn yẹn wọ́n wá pẹ́ lẹ́ gan-an rárá gbogbo sùjúdù ni mọ́tòlá kan gbogbo sùjúdù láti lè ṣàdúrà ká má wàá dá yan sùjúdù gbẹ̀yìn yẹn ní ààyè tó yẹ láti fẹ́ máa ṣàdúrà àlọ́ mi ní fàṣẹ́yìn mo ti dùn á ẹ bá ti wà lórí ìforíkọlẹ̀ ẹ máa ṣàdúrà gan-an ẹ máa ṣàdúrà gan-an fakúnà ayé ìtajà màlàkù ó ṣe é ṣe ó sì sọ mọ́ kí ọlọ́run bá tó gbà àdúrà yín nígbà tó bá wà ní ṣubú lóbi jẹ́ pa gbọ́dọ̀ máa ṣàdúrà dáadáa ń ṣubú. àdàbò ìwé látàrọ́ àná fi ṣubú àbú ní àdọ́bí sọ̀rọ̀ tó máa ń sọ lórí ṣubú pé wà á bí ìlànà á bí ọgbọ́n náà wà á wà nàlẹ́ àkọ́kọ́ ẹ̀jẹ̀ tí mo dá wà á fi hàn yìí ti máa dábẹ̀ wà á là níyàtọ̀ hàn ilé ìlú hàn ẹ̀jẹ̀ mi wà á sí gàn hàn ìlú pamọ́ gba òkòrí yìí ṣàkórí gbogbo ẹ̀kọ́ mi ọ̀rọ̀ mi ló ṣe àlèmọ́ọ̀mù ló mi ló gbà wá. nínú àdúrà ọlọ́run máa lákà ṣẹjá bá ti ṣe kà káṣàdúrà ní orí ìkó wa àti orí ìṣubú wa. nínú ètò títẹ̀lé mazada àkọ́lì bàdà wọ́pẹ̀ ìrìnà òkú rọ́bàdà wà lákàlhàm. a sì lọ pé ká sọ pé rọ́bàdà wà lákàlhàm wáyé àbí bá ti ṣe sọ lèlè ìmọ̀ wà ní màmú ẹ̀dùn jẹ́ mọ́ àtẹ̀tù wà lẹ́yìn mọ́ àwọn méjèèjì gbọ́dọ̀ sọ rọ́bàdà wà lákàlhàm àbí nà tí wọ́n bá pè é tán àwọn àdúrà nínú ọ̀rọ̀ tí alimami ṣòro àmì hakam tó sọ wípé kọ́ọ̀là gọ́dàbà àdàlùkù fàrọ́júlò ó ní arákùnrin kan ó gbé gàba lórí kúfà kúfà nínú àwọn olúwo ìrákì ni ló kúfà wa ní zaman فأمر أبا عبيدة بن عبد الله أن يصلي بالناس arákùnrin ó jẹ bàbá ní wọn lórí gẹ́gẹ́ bí olórí ó wá yan ìmọọmù ètò wá yan ìlú ya náà ní abọ ọ̀rọ̀ ìgbà na àgbọlá ó ní kó kírò fáwọn èèyàn bàkàlà ìsọyìn àbúgbéga yìí bá wá kírò fún àwọn èèyàn fáìlà àwa dìde àwa lórí ìdúró àwa wà ń bẹ̀ ní àsìkò tí ìyọ́ bàbá fi sọ wípé Allahumma rabbana lakal hamd mẹ́lẹ̀ àtàmàwá wà mẹ́lẹ̀ àmàrò wà mẹ́lẹ̀ àmàṣíkà lẹ́ṣẹ́kì báàdà ahlu sana wàlúmẹ́jì làmárì àlùmọ̀ àkọ́yì wàlà mọ́ọ̀tì àlùmọ̀mọ́lá wàlà yẹn fa òjàlè jáde lóṣàlẹ̀ yẹn. tòlé lọ nínú àwọn àkáǹtì àmà ń sọ nígbà tí abájìde látòrí òkú ọ. فذكرت ذلك لعبد الرحمن بن ابي ليلى فقال سمعت البراء بن عازب يقول كان صلاه رسول الله صلى الله عليه وسلم وركوعي نعم ẹni wá sọ wípé nígbà tó ń gbọ́rọ̀ òun wá sọ púpọ̀ nínú àwọn tó jẹ́ àgbà sàhábà àgbà tàbíyí abdulrahman bùnà àbílẹ́yìnà ó wá lóun gbọ́ sí àlùbáwá bùnà àti ìsọ wípé ìwọ ànábì sọ̀rọ̀ mọ́ wa ni wọ́n tẹ́lá àti ìkú rẹ̀ ó ṣàlàyé ẹ̀ ó wá ní tó bá dìde láti ibi ìrùkú ó ní àlọ́ ti sọ̀rọ̀ mọ́ wa àrùn mọ̀sẹ́lá nínú ìrùkú wa ti bí bí yí wàmà bẹ́yìn àtẹ̀síṣàbẹ́ nǹkan rí màmí náà sàwà ó ní kí àlọ́ bí bá dìde láàrin ó dìde lọ sí òkè láti ìrùkú àti pé nígbà tí ó bá ṣùjú àti tó dìde láàrin ṣùjú ẹ̀ àti àárín méjèèjì ṣùjú yẹn ó ní àsìkò tó máa fi ń ṣe ó di ọgbà àdìde látòrí òkú òkè àbájìlẹ̀ lápòjì ṣùgbù tàwa láàrin ṣùgbù méjèèjì yẹn wọ́n lásìkò tá a lọ bí máa ń lò bẹ́ẹ̀ ó máa ń jẹ́ délé àsìkò kan náà eléyìí ẹnu sí àtúgbọ́dọ̀kùnrin tó kọ́lọ̀pàá àdìgbọ́ lásìkò wá ṣe òwúrọ̀ ẹ̀ dáadáa eléyìí ẹnu sí àdọ́gbọ̀n Muhammad sọ̀rọ̀ lọ́rùn àríwí ìṣẹ́lẹ̀ náà sọ bákan náà wọ́n ní كنا يوم نصلي وراء النبي صلى الله عليه وسلم لفظ علي بن يحيى بن خلاد الزرقي على علي علي بن يحيى بن خلاد قلوا وسبه الصوفي عن رفاعة بن رافع أبا ولا في رفاعة بن رافع الزرقي ó ní kọ́nà ìyá ọmọ ìgbésọ́ ni wàrà àdàbí ìsọ̀rọ̀ àdìyànfẹ́lẹ́ ó ní jọ́kọ́ wà àwọn tí ò lẹ́yìn àdàbí ìsọ̀rọ̀ àdìyànfẹ́lẹ́ fàlàbà rọ́pà àrọ́sà òmìnira rọ́kà á nígbà táwọn ọbí dìde látòrí òrùkú kọ́nà sẹ́ni àwọn ọmọdé hàmìlà ó wá sọ wípé sẹ́ni àwọn ọmọdé hàmìlà àlọ́bí sọ̀rọ̀ kọ́nà ọjọ́ wàrọ́ àmì arákùnrin kan lẹ́yìn àlọ́bí sọ̀rọ̀ àdìyànfẹ́lẹ́ ó wá sọ wípé rọ́pà náà wọ́n حمدا كثيرا طيبا مباركا فيه so àlọ́bí sọ wípé sẹ́mi aláhu liman hamida arákùnrin kan lẹ́yìn àlọ́bí wa sọ wípé rabbana walaka alhamd hamdan kathira tayyiban mubarakan fihi tóyún sábà ń sọ nìyẹn. fadakọ̀ sọ̀rọ̀ fà nígbà tó wá parí o kọ́ọ̀dà mọ́jọ́ mùtàkàlì àdókìní ta ló wí gbólóhùn yẹn mú ilẹ̀ kan kọ́ọ̀là ana arákùnrin ni èmi ní òkè ọlọ́run kọ́ọ̀là rọ àìsí bíbà àtàn wàtàlà sí ìnà mọ́làkà ó ní kí orí mo ti wí yẹn mo rí àwọn màláìkà tó jẹ́ wípé wọ́n dé níbi twenty one àbí twenty three àbí twenty five àbí twenty seven àbí twenty nine tó bá sọ pé bíbẹ́ à bídẹ̀rù wà sàbẹ̀rù lẹ̀ sọ̀rọ̀ wọ́n bá sọ pé bídẹ̀rù wà kíní kan ìtumọ̀ ẹni pé nọ́mbà tó sọ yẹn àti àwọn hot number ó bẹ̀rẹ̀ látòrí ẹyọ kan ànábì ní orí àwọn màláìkà tí wọ́n sì ní tẹ̀sí one àbí tẹ̀sí three àbí tẹ̀sí five àbí tẹ̀sí seven àbí tẹ̀sí nine yẹn tẹ̀sí rúnà ha àyùhùn yà fún ha awọ́lì gbogbo wọn wá wò pé àwọn màláìkà oníkàlùkù bá ń sáré àwọn màláìkà tó máa ń kọ̀ọ̀kan sílẹ̀ wọ́n bá ń sáré oníkálukú dá èmi mo fẹ́ kọ́kọ́kọ́ èmi mo fẹ́ kọ́kọ́kọ́ pé lágbájá nǹkan báyìí di ọlọ́run ọba. ṣùgbọ́n wà ní nǹkan dáwọ̀ rọ́kàrà lákàlẹ̀ hamdu hamdu kẹfì ọkọ̀ yí báyìí ló bá ọkà fi àwọn màláìka yẹtẹ̀lérú yẹtẹ̀lérú náà oníkálukú ṣe ìdíje lọ wípé kójú òní wọn kọ́kọ́ من حديث أنا أن رجلا جاء فدخل الصف وقد حفظه النفس فقال الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه فلما قضى رسول الله صلى الله عليه وسلم قال أيكم متكلم الكلمات فأرنا القوم قال أيكم متكلم بها فإنه لم يقل بأسا فقال رجل بك وقد حفظني النفس فقلتها لقد رأيت اثني عشر ملكا يعتبرونها أيهم يرفعها ó ṣẹlẹ̀ pé wọ́n wà lórí ìró náà ni arákùnrin kan wọ́n ní wàkọ̀dé ṣàpàdánù náà. gẹ́gẹ́ bí hadith eré tí ó gbà wájú náà ni arákùnrin ohun gbólóhùn àdọ́bí sọ̀rọ̀ máa lè ọ̀sẹ̀lẹ̀ ó lè rí àwọn àlàyé tí wọ́n ti lé ẹ̀ tó jẹ́ pé àwọn sáré pé wọ́n fẹ́ kọ́ kalẹ̀ a lè rí pé tẹ́tí twenty five eré ìsọ̀kó tó ìṣẹ̀lẹ̀ yìí ó lè jẹ́ pé àwọn tó ṣẹlẹ̀ yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni eléyìí wá lè owó tèmi ló sọ gbólóhùn ní orí rẹ̀ tó tí ọba sí lórí rẹ̀ àdìsí àlàáfíà ṣùgbọ́n wà lórí wà lábẹ́ sọ pé yàrá mọ́ta wà kí mo wá gbọ́ ní ọ̀nà ti àlàáfíà lórí rẹ̀ nígbà tó ń tèrò lọ́wọ́ kí mo wá sọ fún pé àyà mọ́ta wà rárá tó bí ẹ tó sílẹ̀ sọ orí arákùnrin òun náà sọ pé alihamudulilá hamdan kẹfìrọ tayyiban mubarakan fi so nínú àwọn súnà màgádà àwọn àkídà ti fi dùn á bẹ́ẹ̀ mọ́fírọ́ bẹ́ẹ̀ náà sàjìnà tẹ̀yìn àwọn míì náà wà tábà wà lórí sàjìnà tẹ̀yìn ẹnu tí tábà lórí sùdúrù méjì a sọ pé rọ́bẹ̀ fèrè rọ́bẹ̀ fèrè lábí tó àwọn àdúrà mi náà tún wà tí a bá wọnú muslim jáàlú rọ́ọ̀sì ìyára wọ́hárì ṣègùnkọ́ wa tí a bá wà lórí wa nínú súnà òun ni pé ká gbìyànjú wípé orí wa àti ẹ̀yìn wa kó ká wa ká wa ẹ̀rẹ́ lórí báyìí lè fi ibi báyìí tó bá sùn jù bí ìgbà ni. tí ò bá jẹ́ pa ìtàn fara lè yà àgbọ̀dọ̀ ṣe báyìí àjẹ́ kí èyí wa kó tó kí ni kó fẹ́ orí wa náà ti kí ni áfíríkì àníkànnà rẹ̀ àgbèrè òrùga sí òkè nínú ìta gbọ́dọ̀ bójú tó rè bákan náà mùjàpáàtì àlàbọ̀dẹ́yìn àyè ìjàmbá yìí nínú ìta gbọ́dọ̀ bójú tó tó jẹ́ fún náà òun náà ní wípé àwọn iṣan apá wa láì méjèèjì láì àgbọ́dọ̀ jẹ́ àgbọ́dọ̀ jẹ́ káyè wà láàrin apá wa àti ara wa báyìí ẹgbẹ́ wa lókèjì ìwà ìbákòrò àyẹ̀wò àkọ́jọ́ ìṣòjú. tábà tí wọ́n wà lórí ìṣòro agbọ́dọ̀ gbìyànjú pé àlàfo ó wà láàrin ikùn wa àti ìtàn wa. tábà wà lórí ìṣòjú ìmúrùpá gbọ́ dáadáa àwa ní ìṣòjú káwá ní ìṣòjú báyìí ẹ̀rí tó ta báyà bá ìkú àti ikọ́ wa àti kun wa ó ti papọ̀ lára àgbọ̀dọ̀ sílẹ̀ àgbọ̀dọ̀ jẹ́ kí àyè wà ní àárín àárín méjèèjì lórí ṣọ́ọ̀tà yìí aláwọ̀ Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àdéhùn ọ̀tẹ́nà alákòólábì lọ́mọ́rin bọ́ọ̀lù bùhẹ́yà عبدالله بن مالك بن بحيرة قل أن النبي صلى الله عليه وسلم كان إذا صلى فرج بين يديه ó ní kí àlejò Muhammad sallallahu alaihi wa sallam tí ó bá ń ṣe sọ̀lá tí ó bá ń kírò faraj bayna yadayhi á gbìyànjú láti ya ọwọ́ ìdíje ti sọ̀tọ̀tọ̀ hátà yẹn ń dùn bàyàwó ìdíje yìí débi wípé ẹ máa máa rí tuntun tó wà ní ampíjẹ àbíyá ìrọ̀ àbíyá ẹ máa rí tuntun wà nìyẹn ẹ máa gbà torí pàdé tó máa tètè rè o máa tírẹ̀dì ọwọ́ ẹ̀ kò ní pa ọwọ́ pọ̀ mọ́ ara balẹ̀ tó yé eré ilé àti níwọ̀n tó rọ̀ nígbà tá a bá wà ní jọ̀mọ́ tó ti yé ṣùgbọ́n ká sì lò ká má jẹ́ kí o pa ọ̀pọ̀ mọ́ra wa. nínú àwọn kan tí a gbọ́dọ̀ mójútó rọ́pò ọ̀hún àdìrọ̀ àìní àlùlà àròkè tí ìlọ ṣubú. tá a bá wà ní ṣubú a gbọ́dọ̀ gbìyànjú àwọn ibi apàwọ̀lá méjèèjì agbọ́dọ̀ gbé kúrò lórí ilẹ̀ àwa gbọ́dọ̀ ti fi àlọ́bí kọ̀ọ̀kan wa sọ̀rọ̀ lọ́rọ̀ àwọn sẹ́lá fìlúùsù ìbáhàdì àwọn ẹranko ẹ̀rí káwọn ẹranko gẹ́gẹ́ bí ajá tí ajá bá fẹ́ jókòó báyìí ẹ̀rí bọ́wọ́ ẹ̀ báyìí ó máa ń da lélẹ̀ òtá bá kí òtá wà lórí ìlú ká má máa da ọyọ́ ìlẹ̀ kájá tó máa wà ní òkè bákan náà nínú sọ́nà يدخل المصلي على رجله اليسرى في أبواب الرجل ẹkún kí o tó bá jókòó lórí ẹsẹ̀ àlàáfíà ìyẹn ẹsẹ̀ òfin wa báyìí wà láti gbòdì lóra fi tàṣàhùdù àwọ̀ wà lẹ́yìn ìtàkùnjà sẹ́yìn tí a bá wà níbi tàṣàhùdù alákọ̀ọ́kọ́ tàṣàhùdù alákọ̀ọ́kọ́ lórí ìrora kàmẹ́ta tàṣàhùdù alákọ̀ọ́kọ́ lórí ìrora kà mẹ́rin tàṣàwù gba alákọ̀ọ́kọ́ lórí ṣubú yìí tẹ̀wé tí tàṣàwù bẹ ẹ̀yọkọ̀ la máa ṣe tàṣàwù bì táàṣì lórí lọ́fílà alákà méjì ẹ̀yọkọ̀ náà ni tó bá ṣe ń jókòó lórí alákọ̀ọ́kọ́ ti ṣáyà fi lọ́ pé ìyẹn bẹ́ẹ̀ la ṣe máa jókòó lórí ṣubú yìí tàbá wà lórí ṣubú yìí àti ti àtàwárò káwá jókòó lórí ìbára àti ìwà báyìí káwá yẹ ẹ̀kẹ́ wá sí tàbá ní ṣubú àti ìṣe bẹ́ẹ̀ tàbá ní sọlá tó ìdúwà àti ìṣe bẹ́ẹ̀ tàbá ní nọ́fílà rákà méjì àti ìṣe bẹ́ẹ̀ tàbá wà lórí àwọn òun gbígbó lóko méjì yẹn a ní láti jókòó lórí kéyìí wọ́n ní ìlúùsì ìmọ̀kọ́lẹ̀ alárédílé ní àlèyúkúrọ́ ẹsẹ̀ wà láàfíà báyìí a máa jókòó lé lórí báyìí. ṣòkìyẹ wà lọ́sibúlù lómọ́ná ẹsẹ̀ ilé tó wá jẹ́ sí ọ̀tún àwa ti lọ bu ẹ̀ àjẹkù wà lórí ìdúró tó ti yé àjòkò lórí ẹsẹ̀ àlàáfíà wa àtijọ́kù lélẹ̀ àbáwá ti lọ bu ilé ilé ìlọ wà lórí ìdúró báyìí tó ti yé bá a ti máa jókòó lélẹ̀ náà fi ìtàṣàwù ìlà àwọn tabawa lórí ìtàṣàwù ìlà àlàkọ́ wà bẹ́ẹ̀ lẹ́sàgìdà sẹ́yìn àti tabawa láàrin sùjúdù méjì nígbà tá a lọ sùjúdù àdìyẹ lórí sùjúdù oṣù bá a ṣe máa wà ní wọn. wàkàrà yàkúrú kì í kó lè ọ̀kà àtẹ́yìn àtàhíyà àdọ́sọ̀rọ̀ wà ní ọ̀sẹ́lá ọdún máa ń ṣe àtàyà lórí ráfà méjì méjì àdọ́bí máa ń ṣe àtàyà. wàkàrà yóò kọ̀ ṣù rígìlà òyìn sọ wàyọ̀ òṣèlú rígìlà òyìn lónà gẹ́gẹ́ bá ti sọ àdọ́bí sọ̀rọ̀ wà ní ẹ̀kẹ́ àlàáfíà rẹ̀ ó máa ṣe kí ni ó máa ṣe ìfìrọ́ọ̀ṣì ìfìrọ́ọ̀ṣì náà ni wípé ká di ẹsẹ̀ wa báyìí ká bẹ́ẹ̀kì ẹ báyìí ká jókòó lè. ká sì jẹ́ kí ẹlẹ́sìn nǹkan ó wà lórí ìdúró wàkàrà yẹ́nha àkọ́bà ti ṣètọ́ wàyẹ́nha àyẹ̀tẹ́rìṣì rọ́júlù jìrà àìyí ìfìrọ́ọ̀ṣì sábà ó sì máa ń kọ̀ fún wa wípé tá bá fẹ́ jókòó báyìí wípé ká wá jókòó gẹ́gẹ́ bí ìdíkiri gẹ́gẹ́ bí ti àwọn ẹranko bàhádìm tó ti yé wàyà sílò wàkàrẹ̀ yóò sílò sọ̀dá àbàtì tẹ̀sí ó sì máa ń parí ìrù pẹ̀lú tó sálámọ̀ muslim ló gba àdìsí wa ẹni tó láwọn ìkọ̀kọ̀ wa bí nínú ẹ̀ òun náà ni ìjókòó àwọn ẹranko tó jẹ́ ẹranko àbíjà a sọ fún wa lẹ́kọ̀ọ́ tàbá wà lùsùkù ká má sùkù ìyẹn ẹranko nípa wípé bẹ́tẹ̀ nípa wípé tá a bá sì dùn apá wa láì ká bá máa fi lélẹ̀ láì. ṣé wàá ní títí ẹsẹ̀ àwọn ọ̀dọ́ tí èèyàn máa ti jókòó di àwọn bàbá nílò àwọn àfáàṣe àpèjúwe wọn tó pọ̀ dáadáa. nínú ẹ̀ wọ́n ní kí a jókòó báyìí tàbá wà ní ìjókòó ká ṣe báyìí ẹ wá lu ẹsẹ̀ ní lẹ́yìn bí ìjókòó yóò dáa ṣókí yé ẹrí bí mo ṣe ṣẹ̀ṣẹ̀ bó ti yẹ tẹ́sẹ̀ wà ní bó ti yẹ kó wà ní tábà wà tẹ̀ báyìí ní àti jókòó bí àwọn ẹranko nìyẹn ṣókí yé ẹ bá lọ mú olóńgbò pàkẹrẹ tó bá jókòó àtàwọn ẹranko mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti ṣe báyìí nínú ìdíwọ́kọ̀ fún wa tó jọ bẹ́ẹ̀ òun náà ní pé kájòkó lórí ẹsẹ̀ wa méjèèjì báyìí tó ti yé àdọ́bì kọ́lé náà fúnra kájòkó lórí ẹsẹ̀ méjèèjì lẹ́yìn ọkọ la bá jókòó lé lórí káwá sí ẹsẹ̀ yẹn lórí ara wọn báyìí káwá ọmọ wa jókòó lé lórí báyìí eléyìí náà jẹ́ lórí bí wọ́n kọ̀ fún wa tó ti yé ọjọ́ sábìyànjú láti wípé aṣọ gbogbo àwọn eléyìí àtìsáàmù wọ́n ló ń sọ pàápàá jùlọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí ayé òfìlọ ọ̀dà lẹ́yìn wọ̀nyẹ́ fàdà aláìní àkọ́dẹ́ yìí òun náà ní wípé àdìsáà adìrí àdìsírọ̀ àbí ìjókòó mẹ́ta ló wà ìjókòó mélòó ló wà mẹ́ta alákọ̀ọ́kọ́ àdìsírọ̀ àdìsírọ̀ náà sì ní wípé òun ní wípé ìsírọ̀ àdìsírọ̀. wà lọ́sibú àdìmúdà òní wípé ká tẹ ẹsẹ̀ wa ẹsẹ̀ àlàáfíà sílẹ̀ ká jókòó lé lórí ká wá jẹ́ kí ẹsẹ̀ ọ̀tún kó wà lórí ìdúró àlèkè rọ́ọ̀ṣì nìyẹn. àlèkà áhùn òní wípé ká jẹ́ kí ẹsẹ̀ wa kó wà lórí ìdúró ká wá jókòó lé lórí wa bá ti máa ń wà tábà wà lórí tó máa wà tàmà papọ̀ báyìí torí o tún lọ nígbẹ́ káwá lórí kìkì káwá pẹ̀tẹ̀ wa pọ̀ káwá máa wà báyìí lórí kìkì tòkìyé káwá wà báyìí lórí kìkì káwá wà lórí kìkì kájọ tẹ̀sẹ̀ wọn papọ̀ báyìí torí tó ṣe pàtàkì rẹ̀ káwá wà báyìí tó bá pẹ̀rẹ̀ èyí tó yẹ káàdì ṣe ìwádìí báyìí káwá dúkù báyìí bóyá pàtàkì ìṣe àtàyà eléyìí abúlé bẹ́ẹ̀ aláwùjọ́lẹ̀ àtọ̀wù nínú ọ̀rọ̀ tọ̀wù yàtọ̀ olùkọ́là nílùú àbá tọ̀wù sì lẹ́kọ̀ọ́ nínú àwọn sílẹ̀sì nílùú àbá ó láwọn sọ fún nílùú àbá ṣẹlẹ̀ kẹkẹ á nípa ìjókòó tí mo jókòó àlẹ́ ọ̀dà lẹ́yìn pé lórí àwọn eh, ẹsẹ̀ wa méjèèjì báyìí pé jókòó lé lórí fakọ́ra ìyá sọ́nà nílùú àbá ṣẹlẹ̀ sọ́nà fakọ́ra dáhùn ìdáhùn làlọ́rọ́ فقال ابن عباس بل هي سنة نبيك àlọ́bí ilé àdìsẹ́ ìgbà bá fi àlèmọ́sọ wípé ó ń lọ òṣìṣẹ́ ọlọ́wọ́ ọba ni tó eléyìí jẹ́ nínú ìjókòó ìjókòó ẹlẹ́kẹta àtàwárò òun àgbẹ̀ ní àtàwárò àfihàn tó pa alákọ̀ọ́kọ́ àdìsẹ́rọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ àlèkàáàtù àlèkàáàtù òun ẹlẹ́kẹ̀ẹ́ ẹlẹ́kẹta àtàwárò. التشهد الأخير مع النصب اليمنى التورد أجري الاستراجة kájú pẹ̀lú ilé ẹ̀sẹ̀ ẹ̀yọ̀ kan àbí a lè fi yá ẹ̀sẹ̀ àrùn òun náà lè wípé kiri ká dúró lórí ẹsẹ̀ kájú pẹ̀lú ilé ẹsẹ̀ dúró káwájú kò lè lórí. àtàwárò òun náà ayé ọ̀sán oríjìláwó àdìyúmọ̀nà òótọ́ ni pé ẹsẹ̀ wa ọ̀tún kó wà lórí ìdúró wàyí kọ́tù lòdì ń káwá mú ẹsẹ̀ wa àlàáfíà káwá tì síwájú báyìí. wàyẹ̀ jàlú màkà àdájáhù àlàlà àrùn bàrá àdìwá ìdílé abíyókò káwá na tó wù lẹ̀ ẹsẹ̀ ọ̀tún wa ó wà lórí ìdúró báyìí ẹsẹ̀ àlàáfíà àti ti abẹ́ ọ̀tún bàbá ìdúrà làwọn àdúgbò kù orí ìwà lórí ìdúró ẹ̀rí tó lè kù ní ìka méjèèjì báyìí nínú tó yá bá tó máa ń tẹ̀lé nìyẹn káwọn lọ ká méjèèjì báyìí rárá ìwà tó kí ni á wà lórí ìdúró ìwà wà ní àbújókò tó eléjẹ́ ní ti ọ̀tọ̀ ní àtàwárò náà láti rí àtàwárò tùbáyì kí ẹsẹ̀ wa kan tó lọ sí ẹsẹ̀ kan káfíìnì jókòó ìyẹn ní àtàwárò nínú ọ̀rọ̀ والاستراك يقر إلى ويفترش اليسرى فيجلس عليها ولي محمد بن عبد بن عطاء وصل أنه كان جالسا مع نفر من أصحاب النبي صلى الله عليه وسلم قد أحسن صلاة النبي صلى الله عليه وسلم محمد بن عمرو بن عطاء أولهم جسدوا أو من وهو أبا الصحابة إلى الصحابة فذكرنا صلاة النبي أوامر الكتاب فهو النبي صلى الله عليه وسلم فقال أبو حميد التعليمي أنا كنت أحفظكم بصلاة رسول الله صلى الله عليه وسلم يقولون أن الله هو أبو حميد التعليمي òun sọ pé a. òun tó ń fẹ́ fi ṣe yọrọ̀ ni pé èmi ni mo mọ̀ jù nípa ìlú ànábì sọ̀rọ̀ máa yọ̀ sẹ́dà tó bá sọ̀rọ̀ pa òun ànábì èmi ni mo há nǹkan jù nípa ìlú lọ́wọ́ àlẹ́ ìwà sẹ́dà kí làwọn ti ṣe ọ̀rọ̀ a èmi mo bọ́lá gbogbo àwọn ni mo mọ̀ pátápátá àtàwọn ní nǹkan ilé ayé kọ́nà kò pé tó bá ti di aláwọ àbá yá àlẹ yàrá ẹbí ìdá a máa ti bẹ́ẹ̀ yìí ànábì sọ̀rọ̀ àná ìtọ́nà ó máa ń di ọwọ́ ẹ̀ tó bá ti di aláwọ àbá agbọ́wọ́ ẹ̀ ibi tí mo ibi èyí ká ẹ̀ báyìí wàyí bá wá ká àmkàrà yàrá ẹbí lẹ́wọ̀n kùbà bẹ́ẹ̀ yìí tó máa hàkọ̀rọ̀ ọ̀rọ̀ wàyí bá wọ́n fà rọ́ṣà ìtawà ó ń tàbí ó wá sọ wípé fàyínà pàjáda fèrọ kàtẹ́ ìlè jálà kàlà ìlè ìlúdúrọ wà lọ́sọ̀bà ìlúmùnà wàyínà jálà fèrọ kàtẹ́ àkírọ ó wá sọ wípé ó ti ròyìn irú àdókò sọ̀rọ̀ àlùsẹ́nà ó wá ní sábà ìgbà wa jókòó níbi rákà ìparí kọ́dà máa rí ìlànà ìlúdúrọ ó máa ti ẹ̀ tìrà láfíà rẹ̀ á ti tiwájú wà lọ́sọ̀bà a ti sórí ìdúró a wá ti eléyìí sí abẹ́ ìjọba ti sọ wà fún àdàlà màkà àdàtà a wá jókòó lórí ìbàrá díẹ̀ lórí ilẹ̀ rọ̀wá mú wa tó kàn rí ìmọ̀ràn Bukhari ló tó gbà wá tí ó wà fi kùnà ìyá sí alẹ́ ìṣirọ́ tábà fẹ́ sí àwọn èrò tó di olóko méjì gẹ́gẹ́ bí sọ̀dá tìlẹ̀rì gẹ́gẹ́ bí sọ̀dá tìlùjúmọ́ gẹ́gẹ́ bí sọ̀dá tìlùkùsù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èrò pé kí ló ń pè é wọ̀kọ́lù àbóhùn bí ọ̀sán ẹ́kìlì tó bá ṣẹlẹ̀ àbí irun pé akẹ́kọ̀ọ́ bá rọ̀gbọ̀ fún wa gbogbo àwọn ọ̀rọ̀ ìrákà níbi ni àbáfẹ́ tẹ́rẹ́ ìdí ni àbáfẹ́ tí júbọ̀ àti súnwó ìní àlékún ránṣì ni a máa ṣe a máa gbé ẹsẹ̀ wa ọ̀sùn a máa gbé dúró àti máa jókòó lórí ẹsẹ̀ wa àlàáfíà wàkàrí àkúrò ìkúlè ọ̀kà àti ìyà àtàhíyà wọn lábẹ́ ìṣòro àlùbọ̀tẹ́lá ó máa ń ṣàtàyà tó bá ti rákà méjì kọ̀ọ̀kọ̀ọ̀kan wàkánà yìí kò ìṣòrí gíga òní sọ̀rọ̀ ayọ́sẹ̀rọ̀ àlòrí gíga wà yóò múlẹ̀ á sì fi ẹsẹ̀ kan tó jẹ́ sọ̀tọ̀ àgbèrè sórí ìdúró ájókòó lórí ìkejì tó fi yé wàkánà yẹn ha àkọ́dà ìṣẹ̀ ìtọ́rọ̀ yẹn ha àyọ̀sẹ̀rọ̀ ìṣàkọ́jọ́ló ìrọ̀ ayé ìkẹrọ sábà gẹ́gẹ́ bí àbí ìtàkàlẹ́kọ̀ọ́ eléyìí jẹ́ nínú àwọn sunnah sọ̀lá bákan náà ní sunnah sọ̀lá as-salatu wa at-tabrik ala Muhammad sallallahu alaihi wa sallam wa ali Muhammad wa ala Ibrahim wa ali ẹ̀rí bá nípa àwọn àjùbá pé adárúkọ ìṣe àsọ̀lá sí ọ̀dọ́ sallallahu alaihi wa sallam níbi ráka ẹlẹ́ẹ̀kejì àti ṣàlàyé ẹ̀mí ọ̀sẹ̀ tó kọjá ìgbà tá a ti pè níwájú a sọ wípé tí ìyọ̀kọ́ bá gbàgbé láti ṣe àbójẹ sílẹ̀ ó máa ń bí gbogbo tó jẹ́ wájú àgbẹ̀tẹ̀ tẹ̀sí dájúdájú tá a wá rí ṣùgbọ́n lẹ́yìn ìpè tó bẹ̀rẹ̀ ìyẹn ní ráka ẹlẹ́ẹ̀kejì bóyá títú ìyá pírì mọ́gírì ẹ̀ríṣà tàbá ti kíra yìí eléyìí tí a máa ṣe yẹn tó bẹ̀rẹ̀ kátọ̀rọ̀ fún àwọn ìfẹ̀rẹ̀ lọ́wọ́ àìlẹ́yìn wọ̀sẹ̀nà Abdulrahman bin Abdullahi kọ́ láti yà ní káàbù rẹ̀ ó abdulrahman bùnà dùnìlá tó jẹ́ tàbẹ̀rẹ̀ ó ní òun padì káàbù rẹ̀ ń gbọ́rọ̀ fàkọ́lá àlà òbúdíyà lága àhùnìyàtà àdìyàtà tẹ̀lé ìtura àbínà nàbí tọ̀wọ́ àwọn ọ̀sẹ̀lá ó padì òun ó ní káàbù rẹ̀ ń gbọ́rọ̀ ó padì òun wá ní à ilé ọ̀rá yà kúrò kékeré ẹ̀fọ́ ẹni ẹ̀bùn kan nínú àwọn ẹ̀bùn tí mo gbọ́ látọ̀dọ̀ àmọ́tí sọ̀rọ̀ lọ́rùn àwọn tí àwa bá lọ sí ìyàn lébi ní ọmọ táwa ní kò ṣe wá lálejò tó wá kó síra mọ́ta pé sọ̀hí Buhari nìyí yẹ̀bi tiẹ̀ lálejò àwùjọ àbáyọ̀ ọmọ tó ṣe lè jà alẹ́ lọ́wọ́ ara fẹ́ kí wá. ó pàdé omi mo fẹ́ fún ẹ lẹ́bùn kí lẹ́bùn tí mo fẹ́ fún ẹ. ó ní ẹ̀bùn ojú mo gbọ́ látọ̀dọ̀ àlọ́bì mi sọ̀rọ̀ ó ti fàkó lù bàlà. à kí la fún wá káàkiri bẹ́ẹ̀ ni fún mi lẹ́bùn yìí fa àdáhà hà ní ó bá fún mi lẹ́bùn fakọ́ọ̀lì ó bá sọ pé sàánù ọ̀rọ̀ fún màmá ìsọ̀rọ̀ وسلم قل لي أقول له أبي النبي صلى الله عليه وسلم فقل أبا سعيد يا رسول الله يلو في شغل كيف الصلاة عليكم أهلا أهل البيت أي كيف يا أهلي أنا يا غريبا قول أنت يا صلاة فإن الله قد علمنا كيف نسلم عليكم ọlọ́run láti fi kọ́ wa láti máa sálámù sí i tó ká sọ pé àṣàlámù àlékè àṣàlámù àlékè ẹ̀yà ọ̀ṣun làwọn ṣùgbọ́n bóun láti mọ wá máa tọrọ àpọ̀ láti torí kù àdóbi yẹn máa sọ pé ọlọ́run ọ̀sọ́lẹ̀ àlà Muhammad ìwọ náà bá orin ìgbé àtìgẹrẹ báwa ṣe fún Muhammad wàhálà áàlì Muhammad báwa ṣe fún àwọn aráàlú Muhammad kàmú sọlájà àlà Ibrahim gẹ́gẹ́ bó ti ṣe orin ìgbé àtìgẹrẹ fún Ibrahim wàhálà áàlì Ibrahim àti fún àwọn aráàlú Ibrahim ìgbà kàhàmídù Majid ìwọ náà bá àhàmídù yẹ اللهم بارك على محمد يوما بواسي البارك على محمد وعلى آل محمد بواسي البارك على آل محمد كما باركت على إبراهيم báwa kẹ́kẹ́ tó ti ṣe àlùbáríkà fún fún ibrahim wàhálà àlì ibrahim àti lórí tí fún àwọn ará lé ibrahim ìmẹ̀ka àdéhùn lọ́yìn ìwọ náà bá ọkọ̀ olóko ní ọbẹ̀ yìí eléyìí àkọlá kan máa ṣe fún àwọn olùsọ̀rọ̀ wa àyẹ̀fẹ́lá àbí máa ṣe sọ̀ láti pa á ṣe sọ̀ láti tó yí àtìlẹ́yìn bẹ́ẹ̀ lọ torí pé àwọn ilé ìmọ̀ àgbàlá ọlọ́run bí há ní òótọ́ ọmọ ọgbọ òfin wa ní ìgbàláyè kò sì pa wá láti ọjọ́ ká ṣe àwọn kan ni wọn ò bá wọn lọ sọ ṣe ju ìyá ọ̀ṣọ́ lọ àyíká lọ bí fi kọ́ wa lọ́wọ́ pé ẹ parí ẹ̀kú ilé òkú tó àwọn bá gbé republic wa gbogbo wa náà sì la mọ ìtumọ̀ republic àríwẹ̀kọ́ abámi àsàlámù nàìjíríà mi senegal mi àti gbogbo iná ìjọba ìjẹ ọlọ́run bá lórí káàdé ti fi kọ́ wa lé sọ̀rọ̀ lọ́rùn àdébí wa sẹ́là ilé ìjẹ́lu sọ́nà nínú sọ́nà àdúrà ti tàṣàhùdì àfíì fi tàṣàhùdì àfíì tábà wà lórí tàṣàhùdì ìgbẹ̀yìn àmáṣàdúà tábà wà lórí talákọ̀ọ́kọ́ náà àlèṣàdúà àbí ti wà lórí ẹ̀ tábà wà lórí ẹ̀ àbúrera ó lọ sí wa wípé yàkúùlù kọ́nà rọ̀kúlùmọ́ ìṣòro ó lànà fẹ́ẹ̀lì ẹ̀ka àwọn àgbègbè àrùbá kó wá sọ ọlọ́run ọba kúrò níbi ìmọ̀kọ́ àbúrú mẹ́rin lẹ́nu àdáàbì jahannama kó wá sọ kúrò níbi ìyá jahannama wà àdáàbì kọ́bọ̀n kó wá sọ kúrò níbi ìyá sàárè wà fìtìlà fìlùmáfíà kó wá sọ kúrò níbi àdánwò ilé ayé ìṣẹ̀lẹ̀ wà nàmá kó wá sọ kúrò níbi àdánwò kú wà ní ìṣàgbé màfíìsì dàjáì kó sì wá sọ kúrò níbi kíni o àdánwò dàjáì tó mọ̀ yẹ́jẹ̀ òun náà fi ìgbìmọ̀ bàdà àlà bàdà àlà o tó bá ti wá parí yẹn kó wá wó yìí tó bá fẹ́ lọ àjọ àtiwọ́ náà gbà orí owó orí ọmọ orí ilé orí bá orí gbá orí àwọn kó wá bẹ̀rẹ̀ ìsọ tó bá ti wáṣọ kúrò níbi àwọn nǹkan mẹ́rin kó bá sọ pé Allahumma inni a'udhu bika min adhabi jahannam wa adhabi al-qabr wa fitnati al-mahya wal-mamat wa min sharri ma fihi dajjal àkọ́kọ́. اللهم ووضع إياه منك مواجهة من عذاب جهنم قوت إيانا وعذاب القبر أحياء تاري وفتنة المحيا والممات أتي في سنة هي أتي فيه أي قد ومن شر المسيح الدجال يا بنو الدجال الدجال ولا الدجال أقول مسايا أو مسايا torí pé títà jáde bá ní o máa pèrè ní jésù fáwọn èèyàn àwọn kan ti máa tẹ̀lé lọ pé àkọlọ́ wà lójú dé ṣùgbọ́n gbogbo lórí kó lè ló ṣe lórí gbogbo mùsùlùmí tó bá ti rí bára eléyìí ṣe ẹnìsáta rè ẹni pé káfí ìlọ́kọ̀ tó yẹ káfá from fífi ṣùgbọ́n àwọn láti tẹ̀lé lọ á sì fún wọn lówó á fún wọn nígbàgbé tọ́lọ́ kó ṣàlẹ̀ nìkọ̀kọ̀ wa a máa ṣe àdúrà ní àwọn àyè على ابي بكر الصديق ابو بكر الصديق انه قال لرسول الله صلى الله عليه وسلم قل سبحان النبي صلى الله عليه وسلم علمني الدعاء أن أؤذيه في صلاتي قل سبحان النبي صلى الله عليه وسلم وقم الوقت يا دعاء كما ما تنويرني قل يا نبي صلى الله عليه وسلم قل ما تنويرني اللهم إني ظلمت نفسي ìwọ ló wọn bá mo ti ṣàbòsí sẹ́yìn ara mi lọ́pọ̀lọpọ̀ nínú ọ̀sẹ̀ fíràn àbòjútó pọ̀ wàlá yà sí ìdúró bá ìlànà àti àkọsẹ́ tí máa ń forí ìdílé àyàwó ọlọ́ọ̀bà fàkìrì wà forí ìlú fàkìrì ọ̀tà bìlẹ̀ ìlú àforí ìlàtọ̀dọ̀ rẹ wà hàmù wà kẹ́mi kó ìlànà àǹtà àkọsẹ́ ìwàhìn ọba aláforí ìlú orí sẹ́yìn wà lọ́wọ́ba. tó máa yà fún mi àti ìmọ̀ yà fún mi lẹ́yìn àtàjáwò wà tẹ̀sí. nínú tí àlọ́dún wa sọ ṣáàjú ká tó sálámọ̀ láàrin tàjá òdu àyùbá sálámọ̀ ní pé àlàhùnmọ̀ sírí mọ́ kọ̀dámtì wàmà àkọ́rùtù wàmà àtúrọ́ùtù wàmà àlàǹtù wàmà àtúrọ́ùtù wàmà àjà àlàǹtì lẹ́yìn àjà lùkọ́kẹ́ wà àjà lùkọ́kẹ́ láyà ìlà àjà ìmáàmù mi sì ló gbà wá tó ká máa sọ pé àlàhùnmọ̀ ọlúwa ẹ̀kírì ṣàkóyí wà máa kọ́ọ̀tù àti tí mo fi pamọ́ tí mo fi rògbà mo ti máa ṣe eléyìí náà wà máa kọ́ọ̀tù eléyìí tó yẹ pé ti bá ti ráwọ̀ èèyàn ń bọ̀ báyìí màá yà sáré ti sáré mi ò ní fẹ́ fọ́mọ tó mo ń ṣe wà máa àti ìdí mo ti ẹ̀ ta ṣe ọba ló ọba wájú yẹ láyé láyé là ń gbà kò sọ́ba bí lórí wọn náà wà tó tẹ̀sẹ̀ láti jẹ́ kí. nínú sọ́nà ní tó kí alìkìrọ́ àti alìjáàrú bìlìkìrọ́ àti sọ̀lá tìlìfájì tábà sí sọ̀lá tìlìfájì yìí wa àmà kàtí sókè wàtò ọ̀kàtí àlùkùnláyé yìí ní sọ̀lá tìlìmọ́tò wà lẹ́yìn tábà sí mọ́gírì àti ìṣáì rákà méjì alákọ̀ọ́kọ́ níbi ìṣáì àti mọ́gírì àmà tẹ̀ sókè nínú sọ́nà alìkìrọ́ bìlìkìrọ́ àti ìdóhùn wà láàpù tábà ń dúdú ìwà táàtì áfírí wa àmà òyìnbó wàtúntàlì sàmìlà mọ́kìrì tábà ń fi ẹlẹ́ẹ̀kẹta ní mọ́kìrì wà lóko àfihàn ìrìnlẹ̀ ẹ̀ṣà àti méjì tó pẹ̀lú ẹ̀ṣà àmà kiri jẹ́ẹ́jẹ́. ìrọ́ àtúmọ̀ dáadáa àlẹ́ fàtíhà nínú àwọn nǹkan tó jẹ́ sọ́nà òun náà ló ní pé ká kéwú ní fàtíhà lórí máa lọ àti bàkíyà tó mọ̀ wá ọ̀dà lè sọ́nà ìsọ̀dá àti àwọn nǹkan míì tó ti jẹ́ súnà ìrun tó gẹ́gẹ́ bá ti sọ síwájú pé bàbá yìí náà sọ fún wa pé gbogbo súnà ló jẹ́ hálọ́pù kò ṣe gbogbo súnà ni wọ́n làwọn kan sọ fún wa èyí tí wọ́n sọ fún wa wọ́n ní àtàwọn nǹkan míì nínú ẹ̀mí pé káka sórọ́tù lọ fàtíhà wà ní wọn súnà lè sọ̀rọ̀ àbáradà sọ̀rọ̀ àti lè fàtíhà ìrọ̀kà àti ní àlùkù làyẹ̀ yìí rákà méjì alákọ̀ọ́kọ́ nínú gbogbo àwọn ìrun wa tá a bá ti pa fàtíhà sọ̀rọ̀ kàkà súra lè lórí wà sí sáàlì tàwọn ọmọ bíi àhíyànà ẹ wá rí àtọ pé alákọ̀ọ́kọ́ méjì sóbù ìwà rákà mi sí ìlú tábàkà fásitì àmàkà súra lè lórí zuri wa asiri wa rákà mi sí alákọ̀ọ́kọ́ tábàkà fásitì àmàkà súra lè lórí mọ́gìrìbì wa àti ẹ̀ṣẹ́ rákà mi sí alákọ̀ọ́kọ́ tábàkà fásitì àmàkà súra lè lórí ẹ wá rí rákà ẹlẹ́ẹ̀kẹta àti ẹlẹ́ẹ̀kẹrin náà tàbàkà fásitì àdìkọ́ di gẹ́gẹ́ bí fáàkì júrí àti áfírì rákẹ́lẹ́kẹta àtẹlẹ́gbẹ̀rin ní júrí àti áfírì rákẹ́lẹ́kẹta ní mọ́gírì rákẹ́lẹ́kẹta àtìkẹrin ní ẹ̀ṣá lẹ́ẹ̀kọ̀ọ̀kan àyẹ̀ká súra lórí fún àpẹẹrẹ abẹ́sí mọ́gírì àka súrọ́tò fàtíhà lákọ̀ọ́kọ́ àka wàṣáàtì pẹ̀lú àka súrọ́tò fàtíhà lẹ́lẹ́gbẹ̀ẹ́ àka wàbúhálẹ̀ ó wá di rákẹ́lẹ́kẹta eléyìí akakọ́lá ti lè lórí akaná ti lè lórí akayínà àpéyàn lè lórí lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó jẹ́ ní sónà lẹ́ẹ̀kọ̀ọ̀kan sónà tó fi yé nínú tí a máa ń ṣe gẹ́gẹ́ bí yóò ṣe tẹ̀lé nínú sónà àbúkà yìí ló máa kọ́lọ́ọ̀fù wá ṣe kò jẹ́ lára. ومن كان يقرأ في صلاة الظهر في ركعتين الأوليين في كل ركعة قدر ثلاثين آية ó ní ànábùwà Muhammad sallallahu alaihi wasallam tó bá sísọ láti gbé ẹ̀ ó máa ka ó tó tóbi tẹ́sí bá gẹ́gẹ́ bí pé ọ̀ka tó wọ́n ti lò lé tó wọ́n ti lò lé kì í ṣe pé ìwé lòdì lọ́mọ́ méjì àtààbọ̀ zúwì ànábì sọ̀rọ̀ àlọ́ sẹ́lá ó máa ń gùn ju áńsìrì lọ tóbi yẹ èrò ló máa ń gùn jù lérò lọ sọ̀rọ̀ àlọ́ sẹ́lá followed by èrò kò máa ń bọ̀ tó ti yé nà bí káka sọ́ọ́ ní ìdílé wọ́n lànà bí ìlera kà kọ́kọ́ gbà mí ó lè ka bí tẹ́tí bá mi wá kí ni òkùnrọ̀ yìí àwọn oníṣẹ́ tó kù kọ́jọ́ ọ̀hún wá kí ni èyí tó bá tẹ̀lé rákàdá ọ̀pọ̀ àti kejì ó máa ń ka ohun tó ṣe déédéé tẹ́tí bá mi ó wá ní rákà ilẹ̀ méjì tó bá tẹ̀lé yẹn olùmọ̀ọ́kà ọ̀dọ̀rọ̀ ọ̀mùsà àṣàrọ̀ àyà àwòkọ́ọ̀là ní fàgbáríkà wàkìlà áfírí في ركعتين الأوليين في كل ركعة قدر قراءة خمسة عشر آية وكذا أخريين قدر رزق ذلك ó ní tó bá ti dù tó bá ti ka rákàbéjì àkọ́kọ́ tó ka òjò lọ tó ṣe déédéé tó ti ka tù tó bá wá di rákàbéjì gbẹ̀yìn tó bá ka fájí àtọ̀ á ka tó ṣe déédéé òjò wọn fifteen verses àbí ká sọ wípé ìlàjì odó tàbí rákà méjì àkọ́kọ́ ó ní tó bá wá fẹ́ sí áfírì rákà alákọ̀ọ́kọ́ tó bá ti ka fájí àtọ̀ á ka ó tó ṣe ojú wọn bíi fifteen verses ní rákà méjì àkọ́kọ́ rákà méjì ìbò tẹ̀lé àwọn akábi hapẹ̀ mo rò pa gbọ́ yìí ó túmọ̀ sí ni pé ta bá ké fájí àtọ̀ ta ka kúrò àdé lórí rákà alákọ̀ọ́kọ́ àti kejì ta bá wà lórí ẹlẹ́ẹ̀kẹta náà àti lẹ́ẹ̀kẹ́ súra mi lórí ṣùgbọ́n kí àlọ́bí máa ń ṣe gẹ́gẹ́ bí wọ́n ti sọ àyà náà ó máa ń ṣe ní ẹ̀kọ̀ọ̀kan kò ní ṣe sí àlọ́bí mi lọ. èyí tó fi mímọ́ ni wípé tó bá ka fásíà tó ka súra mi lórí rákà alákọ̀ọ́kọ́ ẹlẹ́yìn tó bá di ẹlẹ́kẹ̀ẹ́kẹ́ ẹlẹ́kẹ̀ẹ́ tó ka fásíà nìkan. ana abúlé abúlé àbí kọ̀tádà ana bí abúlé àbọ̀ àbúkọ̀tádà ó ní àbúkọ̀tádà sọ pé káàdì nàbí sallallahu alaihi يقرأ في ركعتين من الظهر والعصر في فاتحة الكتاب وسورة وسورة ويسمعنا الآية أحلاما نقول تابع يبالكي صلى الله عليه وسلم يبالكي زوري أتعاكي أتوقع وقمان كاجين بني ṣùgbọ́n gbà mí àlọ́bí tó máa kà wọ́n tó àwa jí lórí àdákiri fún bọ́ọ̀lù tí wá kírun lọ ó kọ̀ níbi kan ní ló bá ka sókè. aláya aláàbùmá nà ọ̀nà ọ̀wọ̀ òwúrọ̀ nà tó ń fi lọ kọ̀ yíyá. ìbọ̀wọ̀ bá ka bí àyà mélòó kan ó ka sókè. ìsìlẹ̀ ìrọ̀lẹ́ àyà àyà ìsìlẹ̀ ọ̀kan sókè. sókè ni tó kó bá lọ tẹ̀lé káwọn bá ti wá lọ́la ti wá lọ́la tó bá jẹ́ pé ló ń lọ sókè ọ̀dọ́ kàmá ṣe bẹ́ẹ̀ ní ìfẹ́ kọ̀ọ̀kan kọ́lọ̀ kò fi wá ní kò fi ọ̀rọ̀ ẹ̀dá. àwọn àdúgbò méjèèjì alimam alimọ̀kànrí yìí ló gba ẹlẹ́ẹ̀kejì wa alákọ̀ọ́kọ́ yẹn tó jẹ́ pé àbúkárí alimọ̀rún ló fẹ́ ló gbà wá tó kọ́lọ̀ bá lè fi ọ̀rọ̀ kò fi wá ṣe kò fi ọ̀rọ̀ ẹ̀dá kọ́lọ̀ kó gba bí ọ̀rọ̀ aṣọ olóyìn náà kọ́lọ̀ kó gba ní bàdà eléyìí ẹ̀ fún lọ́rọ̀ àwọn tó ń tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ìṣá àwọn àwọn kàtiwálé sí mọ̀tìláàbí àṣọlá yìí àwọn ọmọ tí máa ń ba ìlú jẹ́ lẹ́yìn náà ṣòro kò ní lò kí ni bá jẹ̀mú àlùhàlà ṣíṣe wàhóròdù àlùhòdù àti ọ̀rọ̀ yan àlùhàlà nígbà láyé bá ti wá sí kọ́nà ọba kó bẹ̀rẹ̀ ẹ̀rọ kan wá sí ó sì ti wá sí gbogbo ẹ̀rọ àbá rọ́bà rẹ̀ láti gbogbo bá rẹ̀ láti rẹ̀ láti sára وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. تبارك الله وعليكم السلام ورحمة الله وبركاته sùjúdù méjèèjì tí a máa ṣe rọ́bì ìdìtìrì ní òbí ìdìtìrì tí èèyàn lè ṣe àwọn ọmọ ìdíjú wà sí ìwà ìdíjú lọ́wọ́ ọjọ́ àwọn ìṣẹ̀kọ́ ọmọ pé ìwà sáàmù wà tó rẹ̀ wọ́n pàdé ọdún kò ní tó rẹ̀ nínú wọn ní súnmọ́ tí a máa ń ṣe ilé ẹ̀sìn àwọn ya ṣáájú bẹ̀rẹ̀ mi wà ní kòkò sọ̀rọ̀ àwọn aláṣẹ ìṣúná ọ̀gá ọ̀gá. left crossing ló pè é bẹ́ẹ̀ Ara àkọ́kọ́ náà lọ́dúnfà rẹ̀ ìyẹn kéèyàn jókòó bí àwọn ẹranko gẹ́gẹ́ bá lọ́dún tó sọ pé àkọ́ọ̀tù lẹ́yìn àwa gbé ẹsẹ̀ wa méjèèjì lórí ara wa àwa gbókòlò nínú tí o gbà lè so tábà tí mo ra lè ṣe mọ́ so ìlànà ìṣe kọ́nà torí jù wá kò gbá ìlú tàbí títẹ́ ìjẹ́ torí pé àwọn ni rọ́bàlà láti wá sí ìlànà ìlànà áwọ̀ àkọ́ọ̀nà àdúrà àwọn mùsùlùmí pé wọn lọ́wọ́ bá má sì bì wá o má sì yàjẹ wá o ìlànà ìlànà ó dà mọ̀ táwọn gbàgbé láti ṣe áwọ̀ àkọ́ọ̀nà àbí ìta àti àṣìṣe tó ọlọ́run bá lè kí ọlá ọba aláforí yìí kó wá lóko tó sọ̀rọ̀ tó bá jáde ìlú rẹ̀ náà. Ṣàrí bèrè mi, ọ̀ṣọ́dọ̀ bá mi àlẹ́ nàbí ìlà ìṣẹ́bẹ̀rẹ̀ wàhálà àlè mi, wàá ṣàbí ìlà ìmọ̀ràn. Bóyá ṣáàjú ká tó parí, ṣàrẹ́ tó lè sọ fún wa àwọn ìjókòó mẹ́tẹ̀ẹ̀ta tara máa ń jókòó kí ni orúkọ dáko wọn. Káàkiri ẹ tó máa ṣàlàyé mẹ́tẹ̀ẹ̀ta fún wa. àwọn ìjókòó mẹ́ta látọ̀ pé ìjókòó tá a máa ń jókòó bóyá láàrin tá a bá fẹ́ ṣe àtàṣáwùd alákọ̀ọ́kọ́ àbí àtàṣáwùd ẹlẹ́ẹ̀kejì àbí àwa láàrin ìṣòwò méjì àtọ̀pọ̀ àwọn ìjókòó yẹn jẹ́ mẹ́ta àbí àtọ̀kan ní àbí tirọ̀ṣ àtọ̀kejì ní àlùkàá ẹlẹ́ẹ̀kẹta ńkọ́ náà àtàwárò kí la fi alákọ̀ọ́kọ́ jọ mọ́ alifirosh ẹlẹ́kejì gbọ́ alikaha ẹlẹ́kẹta gbọ́ atawaru atawabila pè é ẹ̀jẹ̀ àpèsókejì gbọ́ atawaru alikaha alifirosh ẹlẹ́kẹta alákìlọ̀ ẹ̀yẹ bí awúlẹ̀ lẹ́ka alifirosh alifirosh alifirosh ẹlẹ́kejì alikaha alikaha àlùkòkòrò ẹlẹ́kẹta àtàwárùkù àtàwárùkù àtàwárùkù náà sáré tó máa ṣàlàyé àlùkòrọ́ọ̀ṣì fún wa. àlùkòrọ́ọ̀ṣì náà. wọ́n ní àlùkòrọ́ọ̀ṣì tabajókòó lórí ẹsẹ̀ àlàáfíà tàbí ẹsẹ̀ sáwùkì ẹsẹ̀ àlàáfíà ni. àlùkòrọ́ọ̀sì ni tí èèyàn bá fi ẹsẹ̀ àlàáfíà tí èèyàn tó kú. Naam. Tí wọ́n wá fi ẹsẹ̀ òkú kí ni wàá ti dúró àfi dúró kí ni wàá ti agbẹ̀sórí dúró àti not boy àfòwúlélẹ̀ ó wà straight àbí ìyẹn ni àlèsì rush àbí hmm. ìgbà wo la máa ń ṣe àlèsì rush. nígbà tí ara jókòó ni àwa tàwa jókòó ní àkàrà àkọ́kọ́ àti tí a bá wà ní orí ẹ̀rọ tàṣà àkọ́kọ́. àbá wà láàrin sájídà mi naam la máa ń ṣe kí ni àlèkèrò ẹlẹ́ẹ̀kejì kí la pè. àlèkèrè ààrùn tàbí máa ṣàlàyé ìtumọ̀ àlèkèrè ààrùn tó wa àlèkèrè ààrùn jáde tó máa ṣàlàyé ẹ̀fọ́ wa. kò ní yẹ kó jẹ́ pé ìyọ̀kọ́ máa gba oko lábẹ́ ọ. àlèkèrè ààrùn tàbí máa ṣàlàyé àlèkèrè Naam. Oya. Àlìkàrà ni táwọn bá tó bàbá tó tó lórí owó tán. Bóyá ní lásìkò tó wà ní ọjọ́ tó wà láti àwọn. Gbogbo ẹ̀ pátápátá la jókòó lórí orúnkún. Eh, Àtàwárò àjókòó lórí orúnkún. Àlìfirọ́ọ̀ṣì àlò orúkún náà àtàwárò àlò orúkún rárá orúkún méjèèjì náà la lò fún mẹ́tẹ̀ẹ̀ta náà alikọ́dà ìyẹn ni ẹsẹ̀ wa tí ó ti yé ẹsẹ̀ bẹ́ẹ̀ yàtọ̀ sí orúnkún àwọn ẹsẹ̀ bíi tó wà báyìí sùn ẹ̀hẹ́ ibẹ̀ ni jókòó ní í ṣe pẹ̀lú. tó ẹ̀mí ìfẹ́ mu wá pé ẹsẹ̀ wa àwọn àtòkòrò rẹ̀ ìtòkòrò yẹn náà ló ní e. náà tí ẹsẹ̀ wọn méjì akọ títí àwọn yóò kọ títí kí ní lára tó ní lápapọ̀ àti nílẹ̀ náà tó ní ìyẹn àwọn. kò ní ṣe pẹ̀lú kíbla àní kò tún ní ṣe pẹ̀lú kíbla àti ọ̀dájú àlàyé ẹ̀ jẹ́díjẹ́dì kò ní ṣe pẹ̀lú kíbla because gbogbo ẹ̀ náà ni ó ní ṣe pẹ̀lú kíbla so kíbla ẹ̀rí pé nígbà tá a fà ṣe àlàyé títí wọn ohun tó ní bí position sí ẹsẹ̀ máa wà lásán jẹ́díjẹ́dì ni ẹ̀hẹ́ ìtayà akọ̀gbé fẹ́lẹ̀ ìjọba ẹran àwọn ẹranko. So láti jẹ́ kí oyún olùdókòwò ìtayà akọ̀gbé sí bí àdìgbò ní kúrú àti lọ. So bí àwọn àtọ̀mọ́ ilé òwò. Ó rọrùn. So ìjókòó yẹn ẹgbẹ̀rún méjìlá. síbi àwọn àti pèlè ní ìlú náà ṣé yóò àlèkè áhù nìyẹn ìgbà wo la máa Nígbà tí àwọn ọ̀dà lábọ̀bọ̀. Àbí láti ju a láti ṣó àbí láti ìkájọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àdìsíwọ́ọ̀tì ni a máa ń ṣe ní gbogbo àwọn àyè yẹn. Ìgbà tí wọ́n sọ wípé a máa ń ṣe àlẹ̀ ìjà tí a bá wà ní ìtàṣáwó ẹlẹ́ẹ̀kejì òṣìṣẹ́ nínú bàtà bá ń ṣe nìyẹn ṣe wá ní ìgbà tí afẹ́ká fi kílọ̀sì kan sí pé àyà rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó di yé òun gbọ́ngàn kọ́ ni sábà máa ṣe ní gbogbo ìgbà ṣùgbọ́n gbà mí a wà lórí rákà àdìgbè nǹkan báyìí ìṣẹ́yìn tó máa wá fi ṣe ìrọ́ṣì á àti ìṣẹ́kùn ẹ̀fẹ̀ wa níbí tẹ́lẹ̀ pé ìṣẹ́ ọ̀ṣì ẹ̀fẹ̀ kan ni ó wà lórí ìlú ìkejì jókòó. ṣùgbọ́n ilé ìtò ẹsẹ̀ méjèèjì máa di bí wà lórí orí ibi ìlú wà orí ẹ̀ làwọn wá jókòó lé lórí tó bá jẹ́ ìfìrọ́ọ̀ṣì lórí ẹ̀ àbájókòó lórí ẹsẹ̀ àlàáfíà wa ni tó fi yé ìyẹn jẹ́ bẹ́ẹ̀ sì ni kọ́ àdìgbà ààbò ẹlẹ́kẹta àtàwárò àtàwá tàwárọ̀kà àtàwárò ẹ má jẹ́ ká gbàgbé tó fi yé tó bá di ọjọ́ míì tàbákọ̀ bèrè mú pé àti làwọn ìjókòó mẹ́ta ẹ jẹ́ káwa náà máa fi ká fi dáre lọ àdìgbìrán àdìgbìrán àtàwárò àdìgbìrán àdìgbìrán àtàwárò tó ń ní àtàwárò ẹ àtàwárò ta ló máa ṣàlàyé ẹ̀ fún wa. àlùmọ́ python ó yẹ ṣàlàyé àtàwárò fún wa. èèyàn máa kan rí mọ́lẹ̀ báyìí ṣàwárò dára kí la máa kàn mọ́lẹ̀. kọjú mọ́ ìlágbára ọ̀sán. Oya oya. Àwọn afáwa la máa jókòó báyìí. A máa jókòó báyìí. Ó lè sọ. Ẹ ṣe àlàáfíà dà. Okay. ẹ máa jókòó sílẹ̀ lẹ̀ ilẹ̀ ńlẹ̀ kan la jókòó sí tẹ́lẹ̀ ìbáradì ìbáradì ẹ ẹ ẹ òye ìbáradì méjèèjì méjèèjì òkè sọ̀rọ̀.

ìgbà tá a lè dúkùú báyìí ẹsẹ̀ ilé máa wà lórí ìdúró ilé máa wà ní abẹ́ ẹgbẹ́ ìwà kan báyìí àti jókòó òun ni tàbá ń tí rákà bóyá wà lórí rákà ẹlẹ́ẹ̀kẹta ti mọ́gíríkà ṣàtàyà àbí ẹlẹ́ẹ̀kẹrin ní júwì áṣírí àti ẹ̀ṣà nǹkan ọ̀gbà àbáǹtí wítírì ẹgbẹ́ pé nọ́mbà lòun náà nǹkan ọ̀gbà kò fi wá ṣe kò yẹ rárá wọ́n sọ́dọ̀ máa ń wọ àyàrá bíi ìjọba ìṣọ́bọ̀ mi wàhálà áàlú mi wà á fọ́nà kò sọ wa fi ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ kí ọlọ́run lè ní kọ̀ọ̀kan wa tó.